إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أترى عليكم إكيا الله وما بعد محمد صلى الله عليه وسلم oníyànjọ́ yọ́mùl ahad ìtí a máa ṣe àlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run tí ṣe alùkùhánì kẹrì ṣúwọ́tù káwọ́bá òun náà ni à ń kà lọ áyà tí à ń kà lọ́wọ́ áyà 115 ìtọ́wọ̀n bá tó ń sàlàyé nípa àwọn ẹni sọnù pé fúnra ẹni tó sọnù fún ara rẹ̀ ní ọkọ̀ rẹ̀ pa tó mú fẹ́ sọnù ọlọ́ọ̀bá ló ní ìmọ̀ lọ́dọ̀ o àmẹ́ni tó mọ̀ náà tó náà gbìyànjú ni ọmọ jáhàdú sí náà làláhùyá náà hú ìgbìlànà ẹni tí ẹni tó bá fi lè gbìyànjú tó fẹ́ dá wọn mọ̀ à ní sábòjú kan àá fi ọ̀nà wa àìmọ̀ ó fi hàn pé ẹni tí ó fà sọnù náà fún rẹ̀ ní ìfà àwọn nǹkan wọ̀nyí ó tayọ ká máa ṣe bí ọ̀rọ̀ kádàrá ni kádàrá ni kádàrá ni à làwọn ní afá ní nínú tó lè kó báyàn tí ó sì lè fi jẹ mú èèyàn òun ni àwọn nǹkan tó jẹ́ àlámọ̀ rí ẹ̀sìn wa táwọn kójú wa ní ká ṣe káwọn ṣe òṣèjáájú nínú kọ́dà kọ́dà rà ní àkọ́lé ọlọ́run ní àkọ́lé ọlọ́run ló kọ́ wà máa bọ̀ lọ́mù lẹ́hàn wà lẹ́hàkín tààlú ẹni tó sọ̀rọ̀ sálà fẹ́rẹ̀ bá ti wá tó fi wá di kóńgbé ọ̀nà ó ṣàbòdì mọ́ rẹ̀ ni o. ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim wa ma kana Allahu liyudilla qauman. Nínú ẹ̀rọ kìí wọn. حتى يبين لهم ما يستوون Ọlọ́ni wà máa káàlà Allahu ní ìdílọ̀ ọmọ. Báadà ìlú àdáhùn. Thank you. وما كان الله ليضيء قوما بعد هداهم حتى يبين لهم ما يتقون إن الله شيء الله أباني

ìfẹ̀lẹ̀mọ́ ti wà ìfẹ̀lẹ̀mọ́ ọlọ́run ọba òun náà ni àlàyé àwọn ànábì ọlọ́run ìmọ̀nà ọlọ́run ọba òun náà ni àlàyé àwọn àfáyà ìsìn tí wọ́n sàlàyé fáwọn èèyàn ẹ̀rí àti sàlàyé náà ọlọ́run ìsàdédé tó lẹ́rọ ọ̀nà ìwé ọlọ́fà rẹ̀ fà á hátà ìdá yìí mẹ́rọ ọ̀hún Àtàrà ààrẹ ìlú ìjọba ọmọ ààrẹ Títí tí ó fi kílẹ̀ àti wọn, ọlọ́run ó bí rẹ̀ tó fi wá kílẹ̀ àti lá ọmọ àmà lọ́sọ ààrẹ nu. Annabiya Muhammad, ó ní kílù ọmọ tí yọ̀bì kòló mẹ́rìjẹ́nà. Àlẹ́bí ní gbogbo ọmọ lẹ́yìn ní pátá ní wà lùjẹ́nà, fún ọjọ́ ọmọ lẹ́yìn ní wà lùjẹ́nà, ó ń wá àbà àyè àfẹ́rẹ́ bá pọ̀ ní wọn pé èmi ọ̀wọ́ tó ní ìgbà kan létí ní ọ̀rọ̀ kan lè sọ̀rọ̀ sọ́jọ́ èmi lẹ́nu gbogbo ọmọ ọlọ́run wà lójẹ́ náà ó ń ṣe fi ká gbé lọ fún fún yìí rèé pọ̀ jọmọ lọ́rin pé ìpìlẹ̀ lọ́rin ìlọrin lè rìn àlẹ́bọ̀ kẹta ń bọ̀ ní pílárì ọwọ́ jọmọ lọ́rin wọ́n bí ẹ̀sùn ní هو هؤلاء إنه هو الجاهل إنه هو وإن الله عليك بأس ونسمه كل أمتي يدخل من الجنة إلا من هدى عمله بالضم الليل القتل والجنة على ذلك أقل نقول له وانتني عن سبعه ومن جعب يا رسول الله عبيه كده الجنة تبعي tani wàá pọ̀ pé èmi ò wọ́ anábì ní ààrẹ àmọ́ kò ní sọ pẹ̀lú ẹnu ìṣesí rẹ̀ ní ìsọ pé mi ò wọ́. Thank you. Gbogbo ènìyàn àti ìlàbẹ̀lẹ̀ gbé ènìyàn àwọn olówó afẹ́ta. Ọmọ mi fún wa pẹ̀lú ẹ̀mí tí mo gbé sára ní ọ. Wà mẹ́ta wá á kọ́nà gbogbo ti gbéra dídé pípẹ́ títẹ́ tí mo ṣe ẹ̀mí náà ẹ̀mí tí mo ṣe ń dọ́gbàdọ́gbà. Nígbà tí wọ́n ti ẹ̀mí sára kálukú bákan kò tí ẹni tó lórí mo bẹ̀rẹ̀ níbi tí ó ẹni kan náà ni. Fáàlì hàmà ha, ìdúró ha, ọ̀pọ̀pọ̀ ha. Kò sí ẹ̀mí kan tí ń bẹ láyé tí ò mọ tó dáa, tí ò mọ tó dáa. A ti mọ̀ ní kọ̀ọ̀kan, ajọ́ ọ̀sẹ̀ ìtẹ̀yí gba, ń làákàyè, ẹ̀ẹ́dẹ́rẹ̀ báyìí ní ìgbà tí wọ́n tẹ́ fẹ́wọ̀n ní fúra nígbà wọn sọ̀rọ̀ ẹ̀yà ẹ̀hádà kò háàdà nítorí okòrò pẹ̀lú àdúrí mẹ́rin wọ́n fi ní kẹwàá ní ẹ̀há tààlẹ̀ ha mẹ́ ha tí wọ́n wà sẹ́kùwà àwọn tẹ́ fẹ́ fẹ́ bàjẹ́ mẹ́rin ní ìjẹ́ fẹ́ kọ́ wọ́n ní kọ́ àfìláhá ló zàkà á. وقد خاب ọlọ́run ẹgbẹ́ àwọn ọ̀sọ̀gbọ́n pé ó wá gbé sáré sọ̀rọ̀ ẹni bá sọ̀rọ̀ ní ara rẹ̀ ó Àwọn tó lè ní ọmọ ṣe ẹ̀yí ọ̀rọ̀ ṣe lọ́dẹ, ẹni bá wá tó wá ń darí ẹ̀ ní ara rẹ̀ tó níbi tó mọ̀ ṣe ní rẹ̀ tó ń darí ẹ̀ torí à ń darí ẹ̀ nípa. Èsú ẹ̀mí ṣe ẹ̀mí ìsìnlẹ̀ ẹni pé làmọ́ ọ̀rọ̀ tú ìṣò. Bíkọ́ kó ló ń gbọ́dọ̀ ẹ̀kọ́ ló kọjá lọ́dọ̀. Àbí ìmọ̀ ni, ìmọ̀ ni òun mẹ́ta. Ìwé ìdí قد أفلها ẹni tó lé ní òfin ara rẹ̀ olú àtàkọ̀ ní ẹ̀fún àgbẹ̀gbẹ̀ àrámù nítorí ti àgbẹ̀gbẹ̀ ìfọ̀mọ́nù olú ọgbà ẹ̀sẹ̀ láàyè fún rẹ̀ Tọ́lá ìfúkọ́ mú ìfẹ́lẹ̀ ìfẹ́ ọ̀tá ní èdè kìí ṣe ní ìfẹ́ ọ̀tá mú mọ́ ti wá, tọ́lá ìfúkọ́ dá. Ẹgbẹ́ ìfẹ́ ìfẹ́ tó gbé bá gbé fún ẹgbẹ́ ìlànà àlèmí tó gbé bá fún ọ̀pọ̀lọ̀ pé ìmọ̀ ìyẹn láwọn ní alé kò sẹ́ni kò sí ọ̀sẹ̀ ńláyé ẹ̀mí ó ti lọ síbi tó ọ̀dá ṣe ìṣẹ́bá ìṣẹ́ ọ̀dá ìṣẹ́ ìṣẹ́ ọ̀gbọ́n lọ́nà ọlọ́run ni kọ́d àfìláhá ìjà àhà ẹgbẹ́ àwọn tó ń gbé àwọn ti gbèrè e ẹni tí ó bá gbá ilé ní ara rẹ̀ tí èmi bí abúrú tó ti lọ. Wọ́n kọ́dé kan ọba rẹ̀ dẹ̀ta. Ọlọ́run ti sọ fún olùsọ̀rí ibú ẹni bá gba ìdọ̀tí láàyè ní ọkàn rẹ̀. Tó gba ẹ̀ṣọ́ láàyè ní ẹ̀mí rẹ̀. Alẹ́bìnrin tí mo ń lọ àwọn sàbẹ̀ pé wọ́n mọ̀ ìyá dá ya Rasulullah tani wàá kọ̀ pé èmi wà lùjẹ́ náà kìlọ̀ wà láì ẹni tí ẹni tí èmi wà lùjẹ́ náà fún ẹ̀rọ ní ibi táyì. Ṣùgbọ́n ọ̀làjọ́ ń gbọ́dọ̀ àti pé ànẹ́bí ní àìkúnlẹ̀ fún yàn nígbà fún àgbẹ̀gbẹ̀ tó bí wọ́n lága. Gbogbo àlà ń gbọ́ pé kún pé ń dọ̀ọ̀lá àlà fún wa tó wọ́n lága. ń gbé sọ Bàbáwálé ṣe tí ń ṣe ọ̀rẹ́ ní ìdájọ́ ó ní kọ́dà ọ̀gá pé màá wọlé nìjọ́ àájọ́ wọ̀ àbúrò ìṣẹ́ ní lẹ́nu pé nígbà ìwà wọlé náà jẹ́ kó ní wọlé nìjọ́ bí a ó wá bí wọ́n ní kó àti lẹ́nu. Kò sí ẹ̀mí tó mà. Àdébí ní mẹ́rin yá bẹ̀rẹ̀ àwọn sílẹ̀ lọ́wọ́ gbogbo ẹni tó bá gbọ́ kọ́lá ànábì sọ báyìí ànábì sọ báyìí wọ́n ti ṣe ànábì ní wà lùjẹ́ náà sọ́wọ́ bí táyì fúnlẹ̀ ṣe èyí tó àwọn ìṣẹ́lẹ̀ nípa àwọn ọlọ́run àti ọmọ sùn nígbà tó bá tẹ́ sẹ́yìn ọ̀rọ̀ ju alọ́rẹ́ àwọn ìṣẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ inú ẹ̀mí ẹ̀mí wọ àdìjẹ́ náà ètò ìṣẹ́lẹ̀ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ mọ̀nà àtọ́ àánú bá kọlà àdìjẹ́ náà wọ́n mọ̀ ní aṣọ ní fàkọ̀dì àbà gbogbo ẹni tí wọ́n máa ń ṣe tí mo ní kó mọ̀ ṣe lè wọ́n ń ṣe àlẹ́bí orúkú ó bì káàdì láti mọ́wọ́ àgbẹ̀ náà ọlọ́run sọ bá ta bọ́lọ̀mbá sọ̀rọ̀ ẹ̀nà bó bá padà sọ́nù wọ́n lọ fà á tí ẹgbẹ́ra tí sàrẹ̀ ìsàrí ìlàwùjọ ìdádúgbò ìjà bá ti sàlàyé rẹ̀ tó pẹ̀lú gbogbo ẹni tí màtá ń lò ẹ̀rẹ́ tí gbogbo ẹ̀rẹ́ kájí àti ẹ̀sẹ̀ǹdẹ̀ ìyàwó gbàrà náà gbogbo àti gbogbo àti gbogbo àti gbogbo ìyá nìkan náà. ìbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ kò takú àwọn tó takú tó lẹ́ẹ̀dì kan lọ́wọ́ náà ni. lọ́ọ̀dù ara wọn lọ́ọ̀dù ẹ̀kú ẹ̀dùn ẹ máa jẹ́ kí aṣọ ojú ẹsẹ̀ ní tó bá hàn ìyá ní nígbà nígbà àyẹ̀kẹta wọn mẹ́ta sílẹ̀ mọ̀ ìyá àjẹ́mẹ́ wọ̀ ìyá àjẹ́mẹ́ wọ̀ ìdí ìyá àjẹ́mẹ́ ń tẹ̀lé tó gbé fẹ̀. ọlọ́run ọlọ́run sábò mọ́tò àwọn ẹlẹ́wọ̀n wọ́n bá wọ́n wá pọ̀ sí báyìí ẹgbẹ́ bá sọ wọ́n sọ sínú ọdún ọdún àwọn ẹgbẹ́ yìí tó kéwàá ìlú yẹtò ni wọ́n máa wọn àwọn akọ ọdún wà máa rẹ̀ lámúná àtàbójú fún ọwọ́ ẹ́ káàlù àfúta fún wàlá ẹni tó ẹni tó di ọmọ fún ẹ̀rọ jìkà ẹ̀ ẹni tó ń dá ìjọ́mọ̀ náà fún ẹ̀rọ jìkà ẹ̀ èsì máa ń bó kí ẹni tó wó tí ó dá ní ọlọ́dún Àlọ́gbẹ̀ pé ẹni tó ìjẹ́ ìrìnàjò ìgbẹ̀lẹ́gbẹ̀ wà ní ọ̀dọ́lẹ́gbẹ̀rẹ̀. Àlọ́gbẹ̀ wá sọ bá wọn, tí wọ́n fi òfin ọlọ́run ṣeré àlébì ní àwọn ilé ìwà ọlọ́run kọ́ wà lẹ́bí àlébì pé iṣẹ́ wa táà ń ṣe síbi ọ̀rọ̀ àlùjẹ́nà àlébì yóò fáwọn sọ̀hábà àwọn ilé ìwà ọkọ̀ àlébì àlébì láti nínà àti tẹ́lọ̀ bá ṣíjú àwọn rẹ̀ ní létí inú mi èsì tó èmi kẹ́lú pé èsì tó èmi kẹ́lú pé tó bá gbé bá mi rẹ̀ tẹ̀ àánú ọlọ́run ní oníwàlùjẹ́ náà

Hassan àbí Hussein ìkan náà ọmọ ọmọ àlẹ́bì ni ó wá mú yàgbébì wájú ẹnu. Àlẹ́bì ti jọ àlẹ́bì wá pọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ pé wọ́n kọ̀ ọ́. Àlẹ́bì wá pé wá yẹ lọ́mọ. Wọ́n tẹ̀lé àlẹ́bì jáde mọ́ ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀kọ́. Ó yí pọ̀. Àlẹ́bì wọn sára yìí fún. Làbíbì yìí ó bọ́ lẹ́yìn. Nínú àwọn làbíbì tí ìwé làdúgbò ló fi gbogbo ọ̀sẹ̀ wọlé o nínú ìjọ kó wọlé lọ èyí tó jẹ́ sàárà pé sàárà nílé ìfáwọn èèyàn ìbẹ̀lẹ̀ èyí tó lè sọ ẹ̀bùn fún pé ẹ̀bùn nílé ìdá lọ ìbẹ̀lẹ̀ àmì ìjọ abẹ́lẹ̀ yìí àmọ́ ibi tó ti bẹ́lẹ̀ lóòjì bí ti fẹ̀bùn ní bí ti sàárà ni torí pé èèwọ̀ ni fún ẹbí àlẹ́bí tó ti tó ní àlẹ́bí tó lọ́wọ́ ó ní àwọn ọlọ́wọ́

lọ́nà àdúgbò tó yẹ àyíká mọ́tò kan rẹ̀ tó máa fi sọ́rọ́ pamọ́ àná. ẹnìkan ẹgbẹ́ ìlú wà ládùúgbò tó yẹ àfáàtì máa ń sòrò lórí wọn á pàdé pẹ̀lú àti ẹlẹ́tàn. sàfà wa ṣe wá sí ẹni bí lọ àfà wa ṣe wá sí ẹni máa tẹ̀lé ọjọ́ ìṣẹ̀lẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbà sí náà. Bọ̀kọ́ ọgbọ́n ìjà àfààní ìwé ti àfáàtì àwọn ẹ̀dá tiẹ̀. Sọ àwọn ìrẹ́wà dá tí wọ́n tó ló kọlù ní ló kọlù ní ojú wà nípa ṣe 80% tó bẹ̀rẹ̀ gbogbo ìrìn takù ẹni tó sọ ẹni wa ni kọ́lọ̀ fún ọ̀sán ni wa àmì wọ́n tàbí bà àánú ọlọ́run bí sẹ́ẹ̀tì bí sẹ́ẹ̀tì bí sẹ́ẹ̀tì orí ọkùnrin mọ́lẹ̀ ni ìròyìn tó mọ̀ tó bí sílé wa ni tí ò ní dùn mọ́ wa tí ò àwọn afẹ́kùnrin bẹ̀rẹ̀ pé ayé ìjà fún wọn àfáàrí wọn ọlọ́run torí ẹ̀dọ́ tó ọlọ́run ló mọ ẹni rẹ̀ ọlọ́run ló mọ ẹni rẹ̀ bó lọ́wọ́ bí alẹ́ ẹgbẹ́ bẹ̀rẹ̀ ìwà yẹn náà àwọn ìwọ̀n náà ọ̀rọ̀ gbìyànjú ìfẹ́lẹ̀ ní ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ èyí tó tó lẹ́sẹ̀ ọ̀gbìyànjú ọwọ́ ti lè fi ẹ̀fẹ́ bọ̀ lọ. àmọ́ ọ̀ṣẹ́ rárá ọwọ́ gbèsè ti pé àmẹ́bìtì ní àmì ọ̀nà ọ̀nà lọ́wọ́ tó rà ní ọ̀nà tó bí àìsẹ́ tó lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àmì rẹ̀. àbúrò àwọn àpẹẹrẹ ara ọ̀tọ́ tó kàn fún ajá lásán wọn tó lórí mu dáhùn ti ká ọmọ ọlọ́run. ẹ̀ẹ́mọ̀ sílẹ̀ ni ẹ̀ẹ́mọ̀ sílẹ̀ ni iṣẹ́ tí wọ́n ti ṣe àwọn táwọn sọ yìí wọ́n ti sàwọn iṣẹ́ ńlá tó ńláńláńlá jù bá ń lọ tọ́lọ̀ ìṣẹ́lẹ̀ torí jù wọn àwọn ọmọ ìwà torí ẹ̀torí jù ní torí pé ẹ̀ka jáde ní mo rí bẹ́ẹ̀ náà fẹ́ẹ́ tó múra wọn ní bẹ́ẹ̀ bá tó tó ọ̀rẹ́ ní tó fún wa ní òrìwé ọmọ wa pé ìjẹ́lẹ̀ kan náà pé ọ jìnà lórí nìkan ní ọ̀rọ̀ ọlọ́ ti tó ọmọ kẹ́ni wọn tọ́ nítorí àdọ́ka olówó ìtàdé sí káàpì mẹ́rin ọmọ rẹ̀ lórí ọ̀rọ̀ mi tọ̀ kábẹ̀ bẹ́rẹ̀ ọmọ ti tó ní o bí ẹ bá tú ní fún oṣù kéjì tọ́ oṣù kéjì tó nípa tẹ́kù lọ́ha mọ́sítà tó àtún oṣù kéjì fún ọ ní o ìtàkùn agbára olú ọdún tó bá ṣe tó ń gbọ́dọ̀ lórí ni agbára olú ọdún tó bá jáde agbára olú ọdún tó ń gbọ́dọ̀ ni

Ilé ọ̀rẹ́ nílẹ̀ sọ́rọ̀ ayé wọn. Kọ́dà lẹ́nu tọ́lọ ọba rán sí wa, tọ́bẹ̀ níta ní tí níta ní pé kọmọ́sọ̀ yìí kọmọ́sọ̀ bá wọ̀nyí lọ́nà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àfà lè ṣí tún lélẹ̀ àwọn àfà tó fi rẹ́yà bí wọ́n mọ̀ kí jára fi ẹ̀dá kò sí àfà ọ̀hún wọ̀lá ìlàrí ṣé mọ̀ sí jára bí ó wà sí èkó rú ṣé èkó jára bí ẹ̀dá ní pé kò sí jára bí ẹ̀dá ní mẹ́mbẹ́ Tọ́tọ́ lọ sí tọ́lọ sí tọ́lọ sí mẹ́sìn tó di dókítà. Ẹgbẹ́ tó di court nurse tó di nọ́ọ̀sì ẹ̀kọ́ tó kọ́ ni. Ẹ̀kọ́ tó kẹ́ náà kìí ṣe tó kọ̀ láyé pé kí ní ṣe àmì gbóná. Kò gbọ́dọ̀ sí ara gbígbóná ìlú sí àríwá ẹ̀dá o. Wọ́n àmì gbóná ó ti kò gbogbo wà náà. Bí wọ́n ti bá lọ sí wọ́n kẹ́ lọ́wọ́ àfihàn ni dókítà náà ló ń gbé pé àwọn gbẹ́nà òkùnkàn mẹ́rin wọ́n ní ẹni ẹgbẹ́ rẹ̀ ẹlẹgbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹ̀rọ láàbù ẹmúpọ̀ rẹ̀ ìdájọ́ láàbù ni olóòwà fẹ́ rẹ̀ ìmọ̀lẹ́ pé yóò tó tó bá ṣe tó bá ṣe mistake fún ẹni èyí ló gbẹ lè ní ìjọba àríkẹ́ ìjọba àfẹ́jà kò ṣe mistake ni afẹ́jẹ́ náà ní orí kẹ́kẹ́ rẹ̀ nínú ìwọ̀n ló tẹ́lẹ́ pé ṣé ti ṣe wéré nígbà ìbẹ̀rẹ̀ pé ẹgbẹ́ ẹ̀yà ìgbẹ́ ìfútú

ẹnì kẹ́kẹ́ tó sọ orí mo sọ́rọ̀ ìlẹ̀ yìí tó ọmọ òṣèlú ọmọ rẹ̀ nígbà tá à ń fa ọ̀rọ̀ ní ìwúra ni àbáwọn oníṣẹ́ àbáwọn àbáwọn oníṣẹ́ gbogbo máa ti jẹ́ láàbí ní tó dá ni pé kó lọ́mọ lè tó tó mọ̀ sí wà sí. ìdáná wọn kọ ẹ̀hẹ́ àwọn ọmọ tó ń kọ́ pé òun àtàwọn tó ṣe wà sí ni kò lọ́ wọn fi kí wa. ẹ̀rù tó ti mú wọn. àwọn náà sì rí ẹ̀rí kùránì náà wọ́n sí dédé wọn kùránì ni wọ́n sí dé bẹ́ẹ̀ o ó dáhùn lọ bẹ́ẹ̀ ní kùránì ni àtọ̀ ẹ̀rẹ̀ làhàtàlẹ́ ìdìbòmìnà àtẹ̀jùmọ́t àwọn dáadáa tó bá ń fi inú ọ̀kadà rẹ̀ àmì ìfẹ́ra ti pẹ́pẹ́ nílò ní ẹgbẹ́ tó wọ́n lọ́wọ́ ìyàwó fún àmì ìfẹ́ra ń sọ ìpàánù fún ó rí kò sí tó jẹ́ àbí kan tó wà ní jẹ́mẹ̀ tó tún lọ́nà ọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ lọ́nà kò sí oúnjẹ kò sí wájú kan oúnjẹ àbí kan tí ò ní wájú ọ̀rọ̀ fẹ́rẹ̀ tó jẹ́ àbí ìrọ̀jọ́ ìtumọ̀ ẹ̀ ní tó bá ní kò sí oúnjẹ àbí kan tí ò ní wájú ọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ pé kò sí wájú àbí kan tí ò ní wọ́n náà nítorí pé ẹ̀kọ́ sí ìjọba àbí náà èrò ìrọ̀jọ́ ni fẹ́tọ̀rọ̀ tó yẹ

owó ìyá tòwúdà kan lé fún ọ̀padà gbogbo ilé iṣẹ́ fún ọmọ àkókò ọ̀rọ̀ ohun fún ààrẹ ẹjẹ́ tí òun ló fẹ́rẹ́ bí èlò ní pẹ́rẹ́ ẹ̀rọ ìjọ ó wá dé kọ́ọ̀tù ní sọ olúwa ọmọ ìbílẹ̀ ọ̀pá ọ lẹ́yìn ọmọ ìlú ayé àwọn ìyáwèrè ìyáwèrè okùn pápára nínú ìwọ́lọ́mí ààrẹ. Alìkìyàmọ̀ ẹlẹ́gbà ti bẹ́ẹ̀ni kẹta ṣeré ọ̀rọ̀ alìkìyàmọ̀ rẹ̀ bọ́ ti bẹ́ẹ̀ni kẹta ṣeré. Ọ̀rọ̀ alìkìyàmọ̀ rẹ̀ mọ́ ti pàtẹ́lẹ́ fẹ́ nìkan. Ẹlẹ́ni ọ̀pẹ̀ tẹ́lá yìí, ìyá rẹ̀ alúkọ̀ rẹ̀ pé, ọlọ́wọ̀ lè ṣe pé ẹgbẹ́ tẹ̀lá tẹ̀lá rẹ̀ àà kò nígbà. Torí ìyá rẹ̀ náà mo lè ní ọ̀sẹ̀ ní rẹ̀ alúkọ̀ rẹ̀ nígbà tí ọba bàbá tí ó bẹ̀rẹ̀ wíṣẹ́ owner of life ẹ̀dá náà ìyẹ́dá yìí àbámọ́ ìwọ́gbà yìí àbámọ́ àwọn ọkọ̀ ìgbéra ibi ọba nìkan dá ìwògbò ọba bàbá wa dé gbọ́dọ̀ gba bọ̀dá mi náà ni òun lẹ́kọ̀ọ́ mẹ́rẹ̀ sí bọ̀dá mi ẹlẹ́kọ̀ọ́ mẹ́rẹ̀ sí ẹ̀sìn wọn àwọn ọmọ gba ọjà ìrìn ní ìwọ̀n ọmọ gba ẹgbẹ́ náà ni àwọn ọmọ gba ẹgbẹ́ náà ni ìyá rẹ ọlọ́run ní ẹjọ́ sòfin fún mi bàbá rẹ ọlọ́run tó sòfin mi ẹnì kò lè bu àlùjẹ́nà ẹnì kò lè bù fún ìlú àlùjẹ́nà ti wà láì àlùjẹ́nà yẹn rẹ̀ yẹ fẹ́ rẹ̀ mọ́ ẹ́ nílẹ̀ àkè tí wọ́n bí àlùjẹ́ náà táàlù sáfọ́ làwọn nípa bàbá ìsáfọ́ mọ́ ọmọ ìsáfọ́ bàbá ní èsì ẹgbẹ́ ìlẹ̀ èyí tó sílẹ̀ àti rìn kí bàbá àtọmọ ó rọrùn kí bàbá àtọmọ àtọmọ jẹ́ sọ́nù nìkan náà ẹgbẹ́ rọrùn bẹ́ẹ̀ pé pé àkókò wọn ní ìfàjẹ́ láyé mákàrà lórí bí ìlà jìnà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ jìnà tọ bàbá rẹ wá kú àbọ̀mọ̀ rẹ wá kú ọwọ́ ní ta ẹ̀rọ fún sàdíkè kìí sọ́nù kọ̀ǹtínù sọ́nù ẹ̀ lọ́lọ́ ó gbà fọ́ kọ́lá tó nàìjíríà ti yà ọ̀dọ̀ ẹ̀gbẹ́ pé àpọ́lé pọ́sùfẹ́ nìkan kó wá sí ọ̀dọ̀ ọ̀nà ọ̀gbà torí pẹ́pẹ́ sí bí ẹnìkan wọ́n wá jẹmọ náà pẹ́dà bí ká jẹ́ pé ẹ̀gbẹ́ dúkì kò sẹ́ sí ìwé bú àpọ́lé pẹ́pẹ́ bú ọ̀rọ̀ ọ̀gbà láyé rẹ̀ ni ṣe ẹni tó ìwé bú láyé ẹni tó ìwé bú láyé ni ṣe wọ́n dákẹ́ ìwé bú ọlọ́run ọlọ́run ah, ọlọ́run ọlọ́run ọlọ́run bọ́nà ọ̀sẹ̀ àti báyìí láì ṣe ìyàwó ìwé ìbò ọlọ́ wọ́n bí àmọ́bí ọlọ́ mùsàrà tí ó ti kíkà láti ṣe tóun tó gbé àtòun wọ́n sì bù àbọ̀ òkúta àti ẹnì kẹ́lẹ́kẹ́ òní bù bọ́ náwó jù náà rẹ̀ ọmọ òkúta àmì akọ́ bóyá wọn náà ní akádára ọ̀gọ̀ náà jù bẹ́ẹ̀ tí wọn náà fi tọ́ ọmọ àlẹ́kà lóko lóko náà wọ́n ni so wọ́n wọ́n ojú ilẹ̀ tó wọ́n àwọn olùkóhùn lè sọ ìtẹ́lẹ̀ ọ̀sán láyé ẹnìkan lè fọ́ bẹ́ẹ̀ bá ti lè sọ́dọ̀ máa jẹ́ náà ẹnìkan lè rẹ́ ọ̀fún ọlọ́run kò sẹ́kùn sẹ́lẹ̀ ojú òfin tó hàn gbogbo nǹkan pátá ọlọ́ọ̀bá máa pèsè tó pamọ́ fún ọlọ́ni iná lọ́ha aláwọ̀ ìsànà wá àti wàṣàdù Ìgbésí Iná lọ lájọ́jọ́ ọlọ́run, ọmọ ọlọ́run. Gbogbo tí ń jẹ́ ọlá sánmà, ìkápa sánmà látòkè gbínú rẹ̀, ọlọ́lọ́ni. Wọ̀láìdì, ọlọ́ni ìkápa lẹ́ẹ̀lẹ́ ọwọ́ ìrìnlọ́wà, kò sẹ́mì tẹ̀tẹ̀ lọ́fẹ́ kọ́ntí ọmọ ìjọ máa ń yàṣà nígbà tó ṣe bá ń tẹ́ ó wá ní yàkùnkùn máa ń yàṣà ní ìfijẹ́ sí tó bá wù nínú ọ̀dá ẹbí wá wù mí ó tẹlẹmọ ó kọ ìwú mi ni kìí ṣe tó ìlú fún kìí ṣe ń tó tó mo kó ìwà rẹ̀ mo fi tẹ̀lé ni òní àwọn aláàmà bẹ̀ẹ́ ara tí ò dákọ̀ ti yáda gbogbo tí wọ́n bá ṣe fún wa ń dára ní o lábẹ́ tó ní kàkà lórí ni gbogbo táwọn ẹ̀dá ní kàkà lórí bá a ti máa ń dára lórí ẹ̀ mbá kọ́ lórí ìgbà tó fẹ́ ọ̀nà òní ni mo sì kọ́ lórí ti bá a ṣe rí abẹ́ sọ́mọ̀ ọlọ́run ọba nù. mo ti gbé ìpín ọlọ́run ọba òun ló ní sọ́mọ̀ àti ilẹ̀ kò sẹ́ni kẹsàn-án náà èyí tó bá fún ìpín ọlọ́run sọ láàyè ayélujára yóò sì gbé ìlọ́wọ́ ọdún lẹ́sìn sọ láwọn. olú ọlá rẹ̀ ó wá fẹ́ fún ó ní ẹtí náà ló ń bẹ kọjá ládùúgbò ìwé ẹtí náà ẹtí ẹgbẹ́ mi sì ọlá ẹ̀rọ ń lò àmọ́ gbogbo ẹtọ́ wọn fún lọ́lá ọlọ́run ó bèèrè lẹ́yìn rẹ̀ pé ọlá ta fún ọ bọ́lá gbogbo yìí gbọ́dọ̀ tó lò ó rò pé òun náà ò ní kàkà lórí ẹ̀ gbogbo tí ó bá ti ń tà lójú ẹ̀ lórí ẹ̀ tí ẹ ti lò ó èèyàn tí ẹ ní kàkà

wọ́n ń tẹ̀sí ànábì mẹ́gbà láyé ní ìbẹ́jọ́ tó ti fi ọmọ tí ó jẹ́ pé ń tó ń wù kìí ṣe gbogbo ẹ̀ nínú ọlọ́run ń tó tẹ́ kìí ṣe gbogbo ọlọ́run tó fún báwọn ẹ̀ fi wájú ọlọ́run ṣe ẹni tó wá ní ìkájà sọ́mọ̀ yìí àti rẹ̀ yìí òun lámọ̀ á bẹ́ẹ̀ kó fún wa nínú ọlá rẹ̀ ṣeéṣe kó fún wa dára abú lábẹ́ sọ́mọ̀ rẹ̀ ọlọ́run wa ni yóò wọ́n lè léèkù. ẹ má jẹ́ ẹni pẹ́pẹ́ èmi ní fẹ́ náà èmi ní kápá lórí rẹ̀ èmi ní parí èmi ní jú àwọn ẹlẹ́nìkan ní ìtọ́ ẹnìkan máa ń jiyàn ẹnìkan ní payàn òtútọ̀ àwọn àti wọn bẹ́rú ẹ̀wò láyé pé òun ọlọ́ náà àníwọ̀ ìwọ̀ òun lọ́dún kò sí ẹni bá lẹ́yìn ìwọ̀ ìlọ náà ìgbà ẹ̀mọ̀ ni ẹ̀ṣẹ̀ náà ọlọ́lọ́ ló wù ìbẹ́ẹ̀ni ọlọ́ọ̀ tó ní ẹ máa ń pààyàn ẹ sì máa ń yéèyàn ọ̀ lọ́wọ́ ìrètí kọjá màmú ó mọ̀ pé dọ́là ń wí kan èsì ló gbé sí i ó láwọn ọ̀daràn tó ń dẹnu fẹ́ẹ̀lì náà kó méjìlá mẹ́ ẹ̀yà mo ṣèlú wọn mo pa wọn dèdè ní ọdún gbọ́dọ̀ gbọ́dọ̀ ọ̀dà wọ́n fẹ́ mọ̀ kọ́kọ́ lọ́wọ́ sí náà ní ọ̀dà jákèjì ẹ̀rù díẹ̀ sí i ìgbàlẹ̀ ló ní pé ibi tó yẹ kó ń jáde yìí ọlọ́run tó ní mo jáde tó mẹ́ ní mo jáde mẹ́. ibi tó ń wọ̀ sí ọlọ́run bá tí ń dúró fún mi mo wọ̀ mẹ́rin mo mú yẹn. pàṣẹ ní kúrẹ́ yìí ẹni tó tó yẹ kó yọ mẹ́ ojú wa sì. àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ nígbà nínú ayé àwọn ń lọ́dọ̀ pé àwọn ń karọ́ fún mi. èyí tó bá rí i ṣe ń bẹ́ẹ̀ ó yẹ náà bá ní. kì í ṣe gbogbo ìmọ̀ tó ń gbèrò àti tìmọ́kà yìí pa ni wọ́n fún kìí ṣe gbogbo ẹ̀ tó ń gbé ìyàtọ̀ mẹ́ta ní sáàtì àti ìwọ̀n mú tó bá rí bẹ́ẹ̀ ni àtàkùnjẹ mẹ́rin nǹkan tó ń bá ọmọ tiẹ̀ ìgbésẹ̀ ń bá ìṣẹ́ tó bá ọ̀rọ̀ ìṣe ìṣe jẹ́mọ́ ọ̀rọ̀ ìwé láyé olólọ́run olóṣùlọ́ lábẹ́ bó ti lọ́rùn ní ìwé ló ti lọ bẹ́ ìṣẹ̀lẹ̀ nípa bá sí ìmọ̀ ìyàkùn ìdí mi láàrin ìyàlóye wọ́n lọ́mọ sí rẹ̀ kò sí ẹ̀sùgbọ́rọ̀ wà ẹlòmíì tó máa ń wá ní tó ń wá ní ọ̀rẹ́ ayò pé ọ̀rẹ́ tó yẹn ní ìgbà tó ń tó bá ní fèsì nítorí mẹ́sàn-án ìfì ẹgbẹ́ mi náà ló ń jẹ náà lọ torí pé sẹ́ni kan tó lè ràn yín lọ́wọ́ yálà bá dí àpọ̀ náà ẹ wú ọba mọ́ta ọba táwọn darí bí i àpẹẹrẹ tẹ̀sán láti two thousand and five lọ́bẹ̀rẹ̀ tí wọ́n kó wà ó sì kú dára náà bóyá ó sì kú lánàá ó lo pé sí iye ní kó máa rẹ̀ ló sì di ẹlẹ́kùnjẹ́ náà tó lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba ni òun tó ṣe ní owó ìpé tó fẹ́ yí ọmọ ẹ̀ka kálíkà lè gbé nínú kálíkà lè gbé nínú kálíkà lè gbé wọ́n gbogbo tó mẹ́ gbogbo tó mẹ́ àti tó gbé tiẹ̀ àdégbé tì nílé lọ́mọ yìí tó tó ń lágbára rẹ lọ́wọ́ àmọ́ lọ́wọ́ bá mi kò sí tẹ́sí ọ̀hún tó ní ọ̀rẹ́ tóbi wàhálà yìí tó ní ọ̀rẹ́ lọ́wọ́ òun nílẹ̀ ni. ọ̀mọ́ ẹni àkọ́ ní ń dúró nìyí mo wà lẹ́yìn ẹgbẹ́ ọmọ sáfì fẹ́ ọ̀gbẹ́ bẹ́ẹ̀ kò sẹ́tọ̀ ọ̀hún bẹ́ẹ̀ lọ ọ̀ka ògùn bẹ́ẹ̀. wà lọ́mọ sí tó lè rìn lọ́wọ́ nígbà ẹ̀rọ abẹ́kùnrin abẹ́yẹ̀mí lábẹ́ ayé náà ni kò sẹ́tọ̀ ẹni tó ń lẹ́kọ̀ọ́ ẹni tó ń lọ́gbẹ̀ láti gbẹ̀mí yìí máa ń kẹ́kọ̀ọ́ sí o ẹni tó ní tó lè fúnyàn tí ó tán lọ́wọ́ rẹ̀ tí ó fẹ́ tí ó bí pọ̀ tó tó lágbájá òun kásá lọ ó ti gbé káwọn èèyàn náà ń fara sí lónìí ẹni tó da ìjọ tó wá nínú àwọn èèyàn náà ń fara ọjọ́ ti lọ abẹ́rẹ́ ìmọ̀nù wa tó ṣe àìsí ní gbogbo lórí mọ́ta ní جزاكم الله خيرا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله atọrọ àlékún ìkẹ́ ọlọ́run kó máa bá níbuwa Muhammad sallallahu alaihi wa sallam òní ní ọjọ́ yọmul ahad ìkí a máa ṣe àlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run tí ṣe Al-Qur'an Karim. Súrọ́tù Tawba, òun náà ni à ń kà lọ. Áyà tí à ń kà lọ́wọ́, áyà 115. Ìtọ́wọ̀n bá tún ṣàlàyé nípa àwọn ẹni sọnù eré fúnra ẹni tó sọnù fún ara rẹ̀ ní ọkọ̀ rẹ̀ pa olùfẹ́ sọnù ọlọ́ọ̀bá ló ní ìmọ̀ lọ́gọ́ àmẹ́ni tó mọ̀ náà tó náà gbìyànjú ni ọ̀nà jáhàdú ilẹ̀ lálàbùyá náà hù ìgbìlànà àwọn ẹni tó ẹni tó bá fi lè gbìyànjú tó fẹ́ dá wọn lọ́wọ́ bá mà á ní sàbòjú fún a fi ọ̀nà wa ààrẹ máa ó dúnà pé ẹni tó fàtọ̀nù náà fún rẹ̀ ní ìpa àwọn nǹkan wọ̀nyí ó tayọ ká máa ṣe pé ọ̀rọ̀ kádàrá ni kádàrá ni kádàrá ni àrà làwọn ní afá ní nínú tó lè kó bá yàn tí ó sì lè fìyẹ̀ mú yàn òun ni àwọn nǹkan tó jẹ́ àlámọ̀ ẹ̀rí ẹ̀sìn wa táwọn pé jùsù wa ní ká pé káwọn máa ṣe òṣèjáájú ìlú padà padàrá ni àkọlé ọlọ́run àkọlé ọlọ́run ló tọ́ wà náà rọ̀ lámù náà hàn wà láàpẹ́yìn kánú àǹfùsàhùn yàgbìmọ̀. ẹni tó sọnù tọ́lá rẹ̀ bá ti wá tó ti wá di tó ń gbẹ náà ó sàbòdì mọ́ rẹ̀ ni o. اللهم أعوذ بالله من الشيطان الرجيم وما كان الله ليضل قوما أعوذ بالله من الشيطان الرجيم

حتى يبين لهم قالوا وما كان الله ليذل قوما بعد إذ هداهم أعوذ بالله من الشيطان الرجيم

Ọlọ́run bá ní wà máa káàlọ̀ lọ́rùn ilẹ̀ lórílẹ̀ Coleman. Ẹni tẹ́lá ikú sọ́rùn, ọlọ́run rí sàdédé sí ẹni kan ó sọ́dọ̀ ní àmà. Ìbẹ̀rẹ̀. Níbi àdá ọrún Rájá ìjì ha jẹ́hùn. Lẹ́yìn ìgbà tó ti fọ̀dàmọ̀ wọ́n tán, ìfọ̀dàmọ̀ ti wà, ìfọ̀dàmọ̀ ọlọ́run ọba òun náà ni àlàyé àwọn àlẹ́bí ọlọ́run. Ìmọ̀nà ọlọ́run ọba òun náà ni àlàyé àwọn àfáẹ́sì tí wọ́n sàlàyé fáwọn èèyàn. Ẹ̀rí àti sàlàyé náà. Ọlọ́run ìsàdúgbò sọ́ọ́lọ́run ọ̀nà ìwọ́lọ́pàá rẹ̀ fàá حتى يبين لهم حتى يبين لهم ما ó fi kílẹ̀ àti wọn ọlọ́run ó bí rẹ̀ gbogbo wá kílẹ̀ àti lá ọmọ àmà lọ́sọ ààrẹ ni amẹ́bíà Muhammad olùkúlù ọmọ tí yọ̀dùkúlù mẹ́rìndínlẹ̀ Àlẹ́bí ní gbogbo ọmọ lẹ́yìn ní pátá ní wà lùjẹ́ náà, fún ọjọ́ ọmọ lẹ́yìn àmẹ́bí ní wà lùjẹ́ náà, ilá mọ̀nì àbà. Àyà àtẹ́rẹ́ bá kọ̀ ní wọn pé èmi ọ̀wọ́. Ṣẹ́yìn ló ń bá tẹ̀lé sí, ní ọ̀rọ̀ kan nìkan sọ ọ́n lórí ẹni gbogbo ọmọ lọ́wọ́ lùjẹ́ náà. Ó ọjọ́ ọwọ́ ajọ́mọ̀ lọ́wọ́ wọ́n di ẹ̀sùn ní ẹ̀sùn ni wọ́n di ẹ̀sùn ní ìsìláàmù ni lẹ́yà tí nínú tí wọ́n yára kọ́lá èmi ọ̀wọ́ àgbẹ̀rẹ̀ ní ọmọ fẹ́wọ́ òun náà lábẹ́ bíbá sọ̀rọ̀ sí kó lu ọmọ tí yẹ́dí kó lu nàìjíríà nà. ìlú amẹ́ni hábà alẹ́nu gbogbo ọmọ lẹ́yìn ní pátá níwájú jẹ́ náà àwọn bá kọ́ àwọn sábẹ́ ọ̀rọ̀ pé wọ́n máa ń yá àbáyá ọ̀rọ̀ sí lọ́lọ́ àbẹ́rẹ́ sí ìdàlùjọ́nà tó báyìí tani wàá pọ̀ pé èmi ò wọ́ anábì ní ààrẹ àmọ́ kò ní sọ pẹ̀lú ẹni ìṣesí rẹ̀ ní ìṣẹ́ pé mi ò wọ́. Ìgbésí náà Ojú èèyàn àti ìlàfẹ́lẹ̀ ojú ènìyàn rẹ̀ ní wá fẹ́ta. Ọmọ ìlú fún wa pẹ̀lú ẹ̀mí tí mo gbétara yìí. Wà mẹ́ta wá á, kọ́lá ìdẹ́gbẹ́ ti búra, dídé tí mo ṣe ẹ̀mí wọ̀ ẹ̀mí tí mo ṣe ọ́ndọ́gbàdọ́gbà nígbà tó lóun ti ẹ̀mí sára kálukú bákan náà ni kò sí ẹ̀mí tó lóun mo bẹ̀rẹ̀ níbi tó hàn ẹ̀mí kan náà ni. Fáàlì ha mọ̀ ha, ojú wọn ha, ọ̀pọ̀ wọn ha. Kò sí ẹ̀mí kan tó ń bẹ láyé tí ò mọ tó dáa, tí ò mọ tó dáa. a ti mọ̀ nípọ̀ kan ajé òṣèlú tẹ̀lé gba ńlákàyè ẹ̀gbẹ́ yorùbá ni ní ìgbà tí wọ́n tẹ́jọ́ wò ní kíra ńlá ń sọ̀rọ̀ فألهمها فجورها وتقوى àwọn tẹ́ tẹ́ fẹ́lẹ̀ jẹ́mẹ́ ìwé ìmẹ̀ ìjẹ́ tẹ́ kọ́ ń pé kọmọ̀síkọ́ tó ń fún dáńdá wọ́n ní ọ̀sẹ̀ lẹ́kọ́ dání wọ́n kọ́ àtìláhá mọ́zàkáà وقد خاب Ọlọ́run ní ọjọ́ ìṣòfò pé ó wá gbé tàbí sọ̀rọ̀. Ẹni bá pọ̀ ní ara rẹ̀ kò ní bí ìtàjẹ́. Àwọn sọ́lọ̀ ní ọmọ ṣe ẹ̀mí ọ̀rọ̀ tí ó lọ́dẹ. Ẹni bá wá darí ẹ̀ ní ara rẹ̀ kò ní bí tọ́lọ̀ ìṣòlé rẹ̀ tó ń darí ẹ̀ torí à ń darí ẹ̀ kò sí ẹ̀mí tí ẹ̀mí ìfìlẹ̀ ẹni pé yàmọ́rọ̀ tú ìṣò nìkan kó lórí kọ́tọ́ ìṣòro kọ̀ṣẹ́ lọ́tọ̀ àbí iná ni nílẹ̀ ní orí mẹ́ta owó di ọ̀dà fún ẹ kọ̀dà àfìlẹ́há ẹni tó lé ẹ̀mí òfin ara rẹ̀ orí ọ̀pọ̀ mẹ́ra ẹ̀mí àpẹjọ ìgbésẹ̀ àrámù ni dúkìá dúkìá lẹ́gbẹ̀ẹ́ dúkìá ó fọ̀ lọ́nà ó ní ọgbà ẹ̀sẹ̀ láàyè fún rẹ̀. Táyọ̀ ìfúnpá mú òfin lè sọ̀rọ̀ ká mú èdè kò sí ní ìṣẹ̀rẹ̀ ká mú lẹ́sùn wa táyọ̀ ló kò dá. Ẹbí ṣe sì ní wọ́n fún yóò ṣe. Kì í ṣe bẹ́ẹ̀ tó kọ́ ìrètí ìlànà àlèlú. Kì í ṣe bẹ́ẹ̀ tó kọ́ ìrètí ìmọ̀ ìmọ̀ ìyàwó rẹ̀ ní àlè kò sẹ́ni kò sí ọ̀sẹ̀ ńláyé ẹ̀mí ẹ̀mí ó ti lọ síbi tó ọ̀dà ètò ìṣẹ́lá ìṣẹ́ ọ̀dà ìṣẹ́ lè kọ́ gbówá nù. Ọlọ́run ni kọ́dà àfìláhá ìjàkáhà. Ẹgbẹ́ wa fún ìgbèrú pé àwọn ti gbé ẹni tí ó bá gba ilé ẹ̀mí ara rẹ̀ pé níbi abúlé tó ti lọ. لقد خاب من دساه ọlọ́run ti sọ fún olùsọ̀rí gbó ẹni bá gba ìdẹ̀tí láì ní ọkàn rẹ̀ tó gba ẹ̀ṣẹ̀ láàyè ní ẹ̀mí rẹ̀ alẹ́bìnrin kú ló ń lọ sí ẹgbẹ́ tó lọ jẹ́nà ilẹ̀ rẹ̀ hábà àwọn sàbí ẹgbẹ́ wa máa yàdá ya Rasulullah ta ni wàá pọ̀ pé èmi wà lùjẹ́nà tó lọ wà láì ẹni tí èmi wà lùjẹ́nà pé ẹ̀rọ mi ń dìtáì Síbi alájọ́ ń bẹ̀rẹ̀ àti pé ànẹ́bí ní àìkólẹ̀ fún yẹn nígbà kan gbogbo ẹ̀ síbi alájà. Gbogbo àlà ń jẹ́ pé kú ní òdúdó á ṣe ń bẹ̀rẹ̀ àlà. Abẹ́rẹ̀ jíjẹ́ fúnra tó bọ́ alájà. Kọ́lá rẹ̀ ń gbé sọ fẹ́ ni, ọmọ ìyá rẹ̀ ń gbé sí náà. Bàbá wa ní ṣe tí ń ṣe. Ẹni yẹn sọ, ó ní kọ́dà ẹ̀rọ pé bàbá ọ̀nà

ṣe èyí tó àwọn ìṣẹ́lẹ̀ nípa àbá ọlọ́rọ̀ àbí ọmọ sùn ó lè tó máa tẹ́tẹ́ ìrọ̀lẹ́ bí ọlọ́rẹ́ àwọn ìṣẹ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ inú ẹ̀mí ẹ̀mí wọ àdìgbẹ́lẹ̀ ikú sí àtọ́ àní bá kọlọ̀ dìgbẹ́nà wọ́n mẹ́ni àtọ́ ní pàpọ̀dì àbà gbogbo ẹni tí wọ́n ń ṣe sí mo ní kó mọ̀ lè wọ́n ń ṣe alẹ́ ọlọ́run ń sọ bàtà bọ́lọ̀mbá sọ̀rọ̀ nù bó bá fara sọ́nù ọrụ, lọ fà á ọrụ ẹgbẹ́rẹ́ tó sọ̀rọ̀ ìsàrí ìgbàlùjọ ìdádúgbò ìjẹ báyìí tó sọ̀rọ̀ rẹ̀ pé pẹ̀lú gbogbo tí mọ̀ta ń lò ẹ̀rẹ́ ọrụ gbogbo lẹ́nu ara wọn lọ́nà ẹgbẹ́ ìdílé ìlú ìjọba ó wà padà èso àwọn ìdílé àti ìdílé kan ní àtẹ̀bá wọn náà ìjọ ẹni lẹ́nu nǹkan ẹni lẹ́nu abẹ́rẹ́ kan sọ̀rọ̀ ọjọ́ kan alúgbà alábẹ́ pé wọn ẹ máa jẹ́ kí ẹ máa jẹ́ kí aṣọ aṣọ ó bẹ ẹsẹ̀ ní tó bá hàn ìyá ní nígbà àti ìrìnàjò àti ìṣẹ̀dá wọn ìyá àti oníwọ̀ ìyá àti oníwọ̀ òtún ìyá àjẹ́ náà ń kílò tó bó fẹ̀. ọlọ́run sábò fífún yàn láwọn ìlú tó ti lójú tẹ́ sí ọlọ́run bí sáájú arábíà ṣeré ọ̀rọ̀ mọ́tò àwọn ẹlẹ́wọ̀n tó bá mú yàn wọ́n wá pọ̀ sí báyìí ẹgbẹ́ bá pé wọ́n sọ̀tún lọ́sí lọ́wọ́ ìmọ̀ àwọn ìlú tó ti wá ìlú lọ́pọ̀ ni wọ́n máa kà ní wọn àwọn akọ ọgbọ́n tó wà máa rọ̀ lámúnáhùn <laughs>

èsì ló ń gbé tí ẹbí tó wó tí ó gba ọdún ọlọ́bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ àlọ́gbẹ̀ pé ẹnìkọ́ iṣẹ́ lẹ́yìn tó ń ṣe ìpínlẹ̀ wà jẹ́lẹ̀ ọ̀dọ́lẹ̀ gbogbo rẹ̀ àlọ́gbẹ̀ wá sọ báwọn tó wọ́n fi òfin ọlọ́run ṣeré àlọ́gbẹ̀ àwọn ilé àti tọ́lọ̀ bá ṣíjú àánú rẹ̀ ní lókù. Inú ìlú èsì tó èmi tẹ́lú tó èsì lè tẹ́ wú pé tó máa gbà fáwọn èèyàn tẹ́ àní ọlọ́run ẹni wà lùgbọ́n náà kọ́dà lẹ́gbẹ̀ẹ́ ṣe báyìí. Àdúgbò wa sọ bẹ́ẹ̀ tó wọ́n mọ́ ọmọ ọmọ kékeré. Àdúgbò tó wà lùgbọ́n náà pé ó fẹ́ wọ́n kọ́ wọ́n pé ó ti bẹ́ẹ̀ pé tí wọ́n ti fẹ́ wọ́n lùgbọ́n náà. Nǹkan tó bá jẹ́ àwọn ọmọ alẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ńlá. Káwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó tẹ́lẹ̀ fún wa. Tàlẹ́ ẹ̀sẹ̀ tó fún wa lẹ́yìn pẹ̀lẹ́sẹ̀ lọ fún ara wọn ẹni tó kan àlẹ́bí yàdúrò bọ́lẹ̀ sí yàrá àlẹ́bí hasani àdúgbò sèé ìkan náà ọmọ ọmọ àlẹ́bí ni ó wá mú làbíbi wá jẹ ẹnu àlẹ́bí ti jẹ àlẹ́bí wá pọ̀ ọ̀nà ẹ̀rọ ẹ̀rọ ṣe wọ́n sọ rẹ̀ àlẹ́bí wá yẹ lẹ́nu rẹ̀ wọ́n tẹ̀lé àlẹ́bí gbàgbé rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àníbà ń sàlàyé fún làbídì yìí ó bọ́lẹ̀ ni nínú àwọn làbídì tí wọ́n kó wọ inú ilé ìwé làbídì yìí fún ọjọ́ ọjọ́ ilé o nínú ìjọ kó wọlé lọ èyí tó jẹ́ sàárà pé sàárà nílé ìfáwọn èèyàn ń bẹ́ẹ̀ èyí tó ṣẹ̀dùn fún pé ẹ̀bùn ilé ìdá lọ ń bẹ́ẹ̀ àmì ìjọba bọ́lẹ̀ yìí àmọ́ bí i tó ti bọ́lẹ̀ lóòjì bí ti ṣẹ̀dùn ní bíbi tààrà ni torí pé èèyàn ní fún ẹbí àlùmẹ́bí kó jẹ́ ní àníbi tó ní àánú ọlọ́gbàgbà àlùjẹ́lẹ́ ojú tó mú ọ̀rọ̀ àrámù torí fún àwọn ọlọ́gbàgbà ẹ̀kú iṣẹ́ ọ̀gbọ́ pé sí ẹ̀gbà rí nígbà táwọn àfẹ́ẹ̀sì tó dìde ní olùgbé ẹgbẹ́ alọ́gbà ẹ̀dá àti àlọ́gbà ẹ̀sẹ̀ tó wọ́n fún ọlọ́gbà ẹ̀lẹ́sẹ̀ ẹ sọ pé ibi tí wọ́n fẹ́ rẹ̀ láti ìdìmọ́ náà ọmọ náà ni ọmọ ọlá àti ìfúnkárí afáàmà nípa ẹ̀rọ mẹ́fẹ́ rẹ̀ bá afáàmà ń gbé lẹ́nu lọ́nà àdúgbò tó rẹ̀ àríkámọ́ ti kọ rẹ̀ tó máa fún ìfọ́lọ́pàá máa náà <laughs> ẹnìkan ẹgbẹ́ ìmọ̀wọ́ aládùúgbò ẹgbẹ́ àfáàmà ń ṣòdodo ni wọ́n á pàdé pẹ̀lú àfẹ́ ẹlẹ́tàn so afáwa ṣe wá sí ẹni gbogbo afáwa ṣe wá sí ẹni mọ́tẹ́lẹ́ ọjọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa sì ná bọ̀tọ̀ ọjọ́ ń jà fàánù kìí ṣe afá táwọn ẹgbà tiẹ̀ tó fẹ́ afáàlú máa ń tó dodo àwọn ìwé sábà dá ti wọn torí yóò kọlù yìí yóò kọlù yìí ebi wà níta ṣe eighty percent tó bẹ̀rẹ̀ àdúgbò ìlú takù ẹni tó sẹ́yìn ló wá ní kọ́lọ̀ fún ọ̀sán ló wá àdéhùn ó àánú ọlọ́run jíṣẹ́ tó fi ṣẹ́lẹ̀ jíṣẹ́ ìrọ̀ ìwé ọkùnrin mẹ́rin ni ìròyìn tó lọ́pọ̀ tó fi jíṣẹ́ lóra ní tí ò ní dùn máa tí ò àwọn afọ́kùnrin máa ń bẹ̀rẹ̀ pé ayé ìgbà tí wọn afọ́ àwọn ẹwà ìrẹ́kọ́ tó wà sí ìgbà tó lè wọlé nígbà tó ní kámẹ́sì sí mẹ́má ẹ̀dá tí ọlọ́run torí ẹ̀bẹ́ fún àtúbìnrin àyẹ̀wò ahun ẹ̀dá ọlọ́run ló mẹ́ni rẹ̀ ọlọ́run ló mẹ́ni rẹ̀ bó olókùnrin yá kí wọn àwọn ló mẹ́ni ọlọ́run yóò wá gbà lẹ́nu kó bẹ̀rẹ̀ ìwà wọn mà àwọn ìwé náà ọwọ́ gbìyànjú nǹkan lọ ní wọn ṣe ọ̀ṣẹ́ nǹkan tó fi lẹ́sẹ̀ ọ̀gbìn ẹ̀sìn ẹwà wá wá ti lè fẹ́ lọ àmọ́ ọ̀ṣẹ́ rárá ọwọ́ gbèsè ti pé àmẹ́bìtì ní àánú ọlọ́run lọ́wọ́ tó rà mí ọlọ́run tó gbé àìsàn tó lọ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àánú rẹ̀ aláwọ̀ bẹ́ẹ̀ sọ́wọ́ kan fún ajá lásán wọn fún níbi mu dáhùn ti kàánú ọlọ́run ẹ̀mọ̀ sílẹ̀ ni ẹ̀mọ̀ sílẹ̀ ni iṣẹ́ tí wọ́n ti ṣe àwọn táwọn sọ yìí wọ́n ti sàwọn iṣẹ́ ńlá tó ńlá ńlá ńlá ńlá jùlọ lọ sọ́lọ̀ ìṣẹ́lẹ̀ foríjì wọn àwọn náà ní wá sọ́lẹ̀ foríjì yìí torí pé ẹ̀fọn ajá lórí mori bẹ́ẹ̀ náà sọ́lẹ̀ sọ́lẹ̀ wọn lọ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá tó ẹ̀ẹ̀lórí nìkan ní ọ̀rọ̀ ọlọ́ yóò fi pé ẹgbìyà tẹ́sẹ̀ lọ́wọ́ àwọn láti tó ọlọ́ tẹ́lẹ̀ wọn ti fẹ́ ìfẹ́ ìfẹ́ tọ̀ ìjọba àti kárí lówó ìjọba ti káfí mẹ́rin wọn bá lọ́sí lórí ọ̀rọ̀ mi sọ kábẹ́ gbọ́dọ̀ àwọn láti tó ní o bí ẹ bá tún ní ìfún oṣù tó sọ ó fi ṣe ń fún sẹ́mìtà tẹ́kù lọ́wọ́ bọ́sítà tó àtún oṣù tó ń fún ọ ní agbára orí ọ̀rọ̀ ìjọba ti jùmọ́ tí wọ́n gbẹ̀mọ̀ lórí ni agbára orí ọ̀rọ̀ ìjọba jáde agbára orí ọ̀rọ̀ ìjọba ti bẹ̀rẹ̀ gbẹ̀mọ̀ lórí ìmọ̀ ó sì bẹ̀rẹ̀ lọ́kàn tó kọ́kọ́ àwọn gbẹ́sẹ̀ agbára orí ọ̀rọ̀ orí tí àwọn èèyàn rà tí àwọn èèyàn rà yàgò ní tọrọ ọlọ́run àwọn ẹ̀ẹ̀mí tó tẹ̀ẹ̀mí tọ́lọ́ ọba sọ nìkan mọ̀ àti tó jẹ́ pé lórí ẹ̀lẹ́yìn tó kú jẹ́kẹ́ mi lẹ́yìn àyàwó tó kún fẹ́ ni. Wow. Thank you.

bọ́ọ̀ ní ìṣẹ̀ṣà rẹ̀ lọ́sẹ̀ wà kọ́rọ̀ lọ́jọ́ ni níta ní tí ń dá ní pé kọmọ́sọ̀ yìí kọmọ́sọ̀ bá wọ̀nyí wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àfà lòsù tún lélẹ̀ àwọn afẹ́ àtúntò rẹ̀ àbí wọ́n mọ̀ kí jára bí ẹ̀dá kò sí àfà wọn wàláì làálù tí ó mọ̀ sí jára bí ó mọ̀ Nígbà tó tẹ̀sí ní gbẹ́gbẹ́ àbí irọ́ ni mẹ́mbẹ́. Ṣé ẹ̀fẹ́ lọ sí tọ́lọ sí tọ́lọ sí mẹ́sì tó di dókítà ẹ̀fẹ́ tó di court nurse tó di mẹ́sì ẹ̀kọ́ tó kọ́ mi. Ẹ̀kọ́ tó kọ́ ẹ̀ Tẹ̀yẹ́ tó tó tó ráwọ̀ pé kí ní sọ àmì gbẹ́rẹ́, kò gbọ́rọ̀ sí ara gbígbẹ́rẹ́, ìlú tí a rí ní ọjọ́ o. Tẹ́lá àmì gbẹ́rẹ́, ó ti kò gbogbo wà náà bí wọ́n fúnra wọn títí wọ́n tó ń lọ́wọ́ àṣeyá ni dókítà náà lè ṣe tó ká àwọn gbẹ́lẹ́ òkùnkọ́ lórí wọ́n wọ́n ní ẹnu ẹgbẹ́ rẹ̀ ẹlọgbẹ́ ẹgbẹ́jọ ẹ̀rọ láàbù ẹmẹ́tọ̀ rẹ̀ ìdájọ́ láàbù ni olóòwà fẹ́ rẹ̀ ìmọ̀lẹ́ ife yóò fẹ́ tó bá ṣe tó bá ṣe mistake fún ẹni ilé ìgbẹ̀lẹ̀ ní ìjọba àti ìjọba àfẹ́jà mistake ni afẹ́jọ́ náà ní ìwé

ìkọ́sọ́ ni wọ́n ń gbé ní ẹnì kẹ́kọ́ sọ ọ́ ní mo sọ́yà nílẹ̀ yìí pé ọmọ òṣèlú ọmọ rẹ̀ nígbà tá à ń pa ọ̀rọ̀ nílẹ̀ yìí wá ní ẹ àbáwọn oúnjẹ àbáwọn àbáwọn ní gbogbo ẹgbẹ́ àtijọ́ làbí ìdó dání pé kó lọ́mọ ní kí ó tó mọ̀ sí wá sí. ìdáná wọn kọ àwọn ọmọ tó ń kọ́ pé òun àtàwọn tó ń ṣe wá sí òun kò lọ́wọ́ wọn fi kí a. ẹ̀rù tó ti mú wọn àwọn náà sì rí eh, kùránì náà wọ́n sí bẹ́bẹ́ wọn kùránì náà wọ́n sí bẹ́bẹ́ wọn tó dáhùn lọ bẹ́ẹ̀ ní kùránì náà àtọ̀ ẹ̀rẹ̀ làhàtàlẹ́ ìgbìmọ̀ àtẹ̀gbẹ̀hàt àwọn dáadáa tẹ́ bá ń ṣe nínú ọ̀tàdà rẹ̀ àmì ìfẹ́ láti pẹ́ fún nígbà ní ẹgbẹ̀rẹ̀ láwọ́ ìwà ìwà ẹni tó ti jáde ní orin ọlá kò sí pé jáde àbí kan tó wà ní jẹ́nà tó fi lọ́nà òun kò sí lọ́nà kò sí oúnjẹ kò sí wájú kan oúnjẹ àbí kan tí òun wájú ọlọ́ fẹ́rẹ̀ tó jáde ní ọjọ́ ìtumọ̀ ẹ̀rọ ní tó máa ní kò sí oúnjẹ àbí kan tí òun ní wájú ìtumọ̀ ẹ̀rọ kò sí oúnjẹ àbí kan tí òun wọ́n ọlọ́ nítorí ẹ̀kọ́ sí ìjọba àbí náà òun ò Bùkúnlé, tọ́gbọ́n ní kí wọ́n wá ọjọ́ ìpẹ̀lú ìrìnà lọ, àìsà ló ń bẹ̀. Ìjọ dá ìgbìmọ̀ tọ́gbọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀, ọ̀rẹ́kì àwọn ìwà wọ́n sọ̀rọ̀ ayá rẹ̀, wà láì tó dáa tọ́gbọ́n bẹ̀rẹ̀. Kò sẹ́ni tó jù sí èmi, àìsà ló ń yàn, ó sọ̀rọ̀ ayá rẹ̀ wọ́n fi èrè fèrè wọ́n sọ̀rọ̀ ayá rẹ̀. Ọwọ́ lo lágbàdo ti ọwọ́ owó ìyá sùúrù àtàrí ló fẹ́ padà gbé gbogbo ìgbésí ọ̀rọ̀ ohun fúnra rẹ̀ tí mú fẹ́rẹ́ bí olè ní lẹ́gbẹ̀ẹ́ ìròjọ́ ó ìwọ́lọ́mìnira rẹ̀. Alìkìyàmà ẹlẹ́gbà ti bẹ́ẹ̀lì kẹta ṣeré ọ̀rọ̀ alìkìyàmà rẹ̀ mọ́sí bẹ́ẹ̀lì kẹta ṣeré. Ọ̀rọ̀ alìkìyàmà rẹ̀ mọ́sí ìsàkọ́lẹ̀ fẹ́lì kan. Ọlọ́run ọ̀sẹ̀ ìjọba yìí, ìyá rẹ̀ á ní kọ́ ọlọ́sẹ̀. Ọlọ́run ò lè fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ àṣẹ̀yà rẹ̀, àà, onígbà, torí ìyá rẹ̀ náà nígbà tí ẹ̀dá bàbá tí ní gbẹ́dẹ̀ wíṣẹ́ ó ní àdúrà ẹ̀dá lè wọ́dá rí àdámọ́ wọ́dá rí àdámọ́ wọn tó gbé ibi ẹ̀bá nípa ọ̀dá gbogbo ọ̀dá àbáwádé gbọ́dọ̀ da bàbá mi náà ni òun lẹ́nu kọ́mọ rẹ̀ fún bàbá mi o ẹlẹ́nu náà rẹ̀ fún ẹ̀sìn wọn àwọn ọmọ da ọjà wẹrẹ ni nígbà wẹrẹ ọmọ da oníbẹ̀ náà ni àwọn ẹgbẹ̀rún ni wọ́n fẹ́ ìyá rẹ ọlọ́run ní ẹgbẹ́ òṣèlú fún mi bàbá rẹ ọlọ́run ní òṣèlú fún mi ẹni kó lè bu àlùjẹ́nà ẹni kó lè dùbú ẹni àlùjẹ́nà ti wà láì àlùjẹ́nà ìyá bàbá ó ọmọ ọmọ ó sàfún tí ẹ bí ènìyàn èyí tó ti sílẹ̀ àti mẹ́rin kí bàbá àtọmọ ẹgbẹ́ ó sọ ó rọrùn kí bàbá àtọmọ àtọmọ jẹ́ sọ́nù nìkan náà ẹgbẹ́ rọrùn bẹ́ẹ̀ pé pé àkókò wọn ní ìsàkẹ́ báyìí mákàrá lórí bí ìgbà jìnà ẹ̀jẹ̀ ẹgbẹ́ jìnà tọ bàbá rẹ wá kú àbọ̀mọ̀ rẹ wá kú ọwọ́ ní ẹ̀rọ̀kùnrin sàdúgbò tí mo fẹ́ràn kọ̀ jìnà tẹ́wọ̀n lólọ. ó gbà fọ kọ́lá bí nàìjíríà ti yà kú yálé àbòsí ìwọ̀n nígbà yìí wọ̀ ìdí orí ara rẹ nígbà tó ẹgbẹ́ rẹ ti wá ìgbẹ́ ọ̀gbẹ́ ẹ̀gbẹ́ sí àpọ́lé ọ̀sùnfẹ́ nìkan kó wá sí ọ̀dọ̀ ọ̀nà ọ̀gbà pẹ̀lúpẹ̀lẹ́ tí gbé nìkan tó wá jẹ ọ̀nà ọ̀gbà bí kan gbé pé ọ̀gbẹ́ jùkú kò sẹ́ pé ìwé bú àpọ́lé ọ̀gbẹ́ kan bú ọ̀gbà ọ̀gbà yà wọ̀ rẹ̀ ṣe ẹni pé ìwé bú láyé ẹni pé ìwé bú láyé o tó wá wá dákẹ́ ìwé bú ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà bọ́nà ọ̀sẹ̀ àti báyìí láì tó gbà ìwé ìjọ lọ wọ́n gbà mẹ́bí ọlọ́ bùkàrà tó dé títí sára ti fi tóun tó gba àtòun wọ́n ti bù àbọ̀ òkúta àti ẹnì kan bẹ́ẹ̀ tó ní bù wọ́n náwó jù náà ní ẹ̀ ọ̀nà òkúta àwọn aṣọ bóyá wọn náà ní akádára ọ̀bọ̀ náà jù bẹ́ẹ̀ tó náà ti sọ ọmọ àríkà ní ìwé ìgbókòtò náà wọ́n ni so wọ́n lè gbé ìrìn

kò sí tí ó mà gbogbo nǹkan pátá ọlọ́ọ̀bá máa kò tó pamọ́ fún un. أمن إن الله له ملك السماوات والأرض Thank you. يقول إلا وما لكم تنظرون Iná lọ lágbàjọ ọlọ́run ọmọ ọlọ́run. Àwọn olùgbò ìgbà máa ń rà ẹ̀gbọ́n àwọn gbogbo tó ń jẹ́ ọlá sánmà ìkàtà sánmà látòkè délẹ̀ rẹ̀ ọlọ́lọ́mú. Wàlúhàìdì ọlọ́ni ìkàtà lẹ́ẹ̀lẹ̀ ọwọ́ ìrànlọ́wà kò sẹ́lì tẹ̀tẹ̀ wọ́n kọ́ntó lóògùn ọlọ́lọ́wà. Ibẹ̀ mẹ́rin, ó ní yá ó wá ní yàkùnkùn mọ̀ yàtọ̀ ní ìgbẹ́ tí ẹ̀tọ́ bá wù ní mọ̀ ń dá ẹ̀tọ́ bá wù ní ó fọlọ́mọ ó kọ̀ wù ní ni kìí ṣe tó tó dá lọ́dọ̀ mi ẹ̀tọ́ bá wù ní yóò wọ́n mọ̀ ìwé fún kìí ṣe ń tó tó lè kó ìwà rẹ̀ mo fi jẹ lánàá àwọn alámọ̀ bẹ́ẹ̀ ara tí gbogbo tó máa bá ń ṣe fún wa ń dára ní o lábẹ́ tó ní pàtàkì lórí ni. Gbogbo táwọn náà bá ní kàkà lórí bá àfi máa ń dára lórí ẹ̀. Mbá kọ́lé lórí bá nígbà ẹ̀lẹ́ wọ̀n nínú. Mo sì kọ́lé ti parí sí mo bá gbúdọ̀ sà wọ́n ní oṣù ọlọ́kadà náà ni. Bá a ti rí lábẹ́ sẹ́mọ̀ ọlọ́ọ̀bá nù mo ti gbọ́ ìpín ọlọ́run ọba òun ló ní sọ́mọ́ àti ilẹ̀ kò fẹ́lẹ̀ kẹta mẹ́ èyí tó bá kún wípé ọmọ sọ láàyè ẹ̀yà ni ló sì gbé ìlọ ọdún lọ sí sọ láwọn olú ọlá rẹ̀ ó wá fún ìfúnná mọ̀sọ̀ lọ́yà ni láti yà sí àwọn máa ṣe òun làwọn gómìnà wa ó lè pàṣẹ gbogbo ní ẹ̀kọ́ ara ṣe ó lè bẹ̀rẹ̀ wà ní sẹ́lẹ̀ ní ẹlẹ́wọ̀n pariwo ó ní ẹtí ó lè lè kọjá ẹ̀kẹ́ bẹ́ẹ̀ mi sì ọlá ẹ̀rọ ń lò àmọ́ gbogbo ẹ̀tọ́ lọ́wọ́ fún lọ́lá ọlọ́run ó dé lẹ́yìn rẹ̀ pé ọlá tá a fọ́ ọ bẹ́ẹ̀ gbogbo yìí gbọ́dọ̀ ṣe lò ó ó fẹ́ èyí mẹ́rin ò ní kàkà lórí ẹ̀ gbogbo tó bá tún ṣàlejò ẹ̀ lórí ẹ̀ tí ẹ ti lò ó ìrẹ̀ tí ẹ ní kàkà lórí ẹ̀ nu. kọ́nà ẹgbẹ́ jẹ́ gómìnà lẹ́sìn bí wọ́n wọ́n wọ̀

wọ́n ń pèsè àmọ́dì mẹ́gbà láyé ní ìgbẹ́jọ́ tó kìí wọn kí n gbẹ́sẹ̀ ń tó wù kò é ṣe gbogbo ẹ̀ nínú ọlọ́run ń tó fẹ́ kò é ṣe gbogbo ẹ̀ lọ́run tó fún báwọn ẹ̀ fi wájú ọlọ́run ṣe ẹni tó wá ní ìkáta sọ́mọ̀ yìí àti rẹ̀ yìí òun lámàá bẹ́ẹ̀ kó fún wa nínú ọlá rẹ̀ tó ṣe kó fún wa dára abú lábẹ́ sọ́mọ̀ rẹ̀ ọlọ́run wa ni yóò fi wáyé méjì. Mo má bẹ̀rẹ̀ ní fẹ́fẹ́. Èmi mo ní fẹ́ náà, èmi ò ní kápá lórí rẹ̀, èmi mo lè parí, èmi mo lè jí. Àwọn alẹ́ nìkan lè ta ẹnìkan máa ń jiyàn, ẹnìkan lè pààyàn, kò sí tọ̀. Ara àwọn tọwọ́ dẹ́rú ẹ̀wò láyé tí òun òun lọ náà. Àlẹ́ ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ìwà ọlọ́nà nù ìbẹ̀rẹ̀ lórí ọlọ́run ṣe ní ẹ máa ń pààyàn ẹ sì máa ń yéèyàn ọ̀ lọ́wọ́ yóò fi ṣe kẹ̀kẹ́ lọ́wọ́ ó mọ̀ pé dọ́là ń wíkọ̀ èsì ló gbé sí i. Ilé ọ̀rọ̀ ọ̀gá àtàndẹ̀ ní fẹ́ẹ̀lì ẹgbẹ́ akọ́ méjìlá bẹ́ẹ̀. Ẹ̀yà mo ṣèfù wọ, mo pa wọn, dèdè ní ẹgbẹ́ fẹ́ràn fẹ́ràn. Ọ̀dà, wọ́n fẹ́ mọ̀ kọ̀kọ̀ lọ́wọ́ sí rẹ̀ ní ọ̀dà jáfẹ́ bí ẹ̀ ń gbé ẹ̀sìn. ìgbà yẹn lómi jẹ́ ibi tó ń jáde yìí ọlọ́ọ̀tọ̀ ní mo jáde gbé mẹ́ ní mo jáde mẹ́. ìlú tí ń wọ̀ sí ẹlẹ́yìn bá tí ń dúró fún mi mo wọ̀ mò ń lo pàṣẹ ní ti báyìí ẹni tó tó wọ̀ nìkan yọ mẹ́ ojú wa sì. àwọn tí wọ́n ń bẹ́ẹ̀ nígbà inú ayé àwọn nílò ọ̀pọ̀ pé àwọn ń kawọ́ sọ yìí èyí tó bá rí sí mẹ́ ó ṣe gbogbo ìyẹn tó ń gbèrò àti tìmẹ́kà yìí pa ni wọ́n kú. kìí ṣe gbogbo ẹ̀ tó ń gbé àti mẹ́ta lé sáàtì tààrà sí ìyẹn mú tí wọ́n á rí bẹ́ẹ̀ ni àtàkùnjẹ mẹ́rin ìkẹ́sẹ̀ ń bá ọmọ tiẹ̀ ìjẹ́kẹ́ ń bá ìṣẹ́kẹ́ bá ọ̀rọ̀ ìṣe ìṣe ìṣẹ́lẹ̀ ọlọ́run láyé ọlọ́run òun ló ti lọ lábẹ́ ló ti ní ìwé ló ti lọ bẹ́ ti lọ kò sí ẹ̀sùgbọ́rọ̀ wá ẹlòmí tẹ́ ma ń wá ní pínlẹ̀ wá ní ọ̀rẹ́ ayò pé ráà ọ̀rẹ́ tẹ́yẹ́ ní ìbá ṣe ìdí bá ní fèèsì nítorí mọ́ sí ìṣe ẹgbẹ́ mi náà lóúnjẹ náà lọ torí kò sẹ́ni ìṣàkóso rẹ̀ nínú ìwé alábàájú àkọ́ náà ẹwu ọba mọ́ká ọba sáwọ́dà ló bí at present one láti two thousand and five lọ́mọ rẹ̀ ti wá kó wà. ó sì kú bára náà bóni ó sì kú lánàá ó lo twenty years ní kó máa rẹ̀. ló sì di ẹlẹ́kùnjẹ́ náà kí lọ́jọ́ rẹ̀ ọlọ́run ọba ni òun tó ṣe ní orí ìpé tó fẹ́ yí ọmọ ẹ̀ka tẹ́lifà lè ṣe nínú tálẹ́kọ̀ọ́ bá fọlá bẹ́rẹ̀ àrùn jẹ́ ọmọ ni. Wọ́n gbogbo tó mẹ́, gbogbo tó mẹ́ àti tó jẹ́ tiẹ̀, àti tó jẹ́ tìrì mẹ́rin lọ́mọ́ yìí, tó tó ń lágbára wọn lọ́wọ́. Àmọ́ lọ́wọ́ bá mi kò sí ń sọ̀rọ̀ tó lè rẹ̀ ń tóbi wàhálà yìí tó lè rẹ̀ ń lọ́wọ́ èmi nílẹ̀ yìí. Wàmọ́ ẹ̀lọ́ akọ́ mi ń dún nìyí. Mo wà lẹ́yìn ẹgbẹ́ ọmọ ń sọ́ọ̀tì fẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ kò sẹ́dọ̀ bẹ́ẹ̀ wà ẹ̀ka ògùn bẹ́ẹ̀. Wàlá mẹ́tì tó lè rìn lọ́wọ́ nígbà ẹ̀yà bẹ́ẹ̀ ni àbẹ́yẹ̀ mi lágbára ní kò sẹ́dọ̀ lè rìn lọ́wọ́ lẹ́yìn ọlọ́ọ̀bà àlá. Òun làmọ́ sáájú ẹni tó ń lẹ́kọ̀ọ́ ẹni tó ń mọ́ bẹ́ẹ̀ láti fún mi là ń kẹ́kọ̀ọ́ sí o ẹni tó ní tó lè fúnyàn tí ó tán lọ́wọ́ rẹ̀ tí ó fẹ́ tí ó bí tí ọ̀sẹ̀ tó lágbájá òun kásá lọ ó ti gbé káwọn èèyàn náà farati lónìí ẹnu tó da ìjọ ti wá nínú àwọn èèyàn farati ọjọ́ ti lọ ìmọ̀ni eh, wa sọ pé àìsí mọ́ni ní gbogbo léyìí mọ́ta tó bá wà ní جزاكم الله خيرا وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم ìbéèrè ọ̀kan lájà ń ṣàlà ọ bá ti pè wọ́n tán. àbọ̀ sí àgọ́. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي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 صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ ọlọ́run ọmọ bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam òní ni ọjọ́ yọ́mùl ahad èyí a máa ṣe àlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run títí alùpùhánì kẹrì ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ṣúrọ́pù káwọ́bá ọ̀nà ni à ń kà lọ áyà tí à ń kà lọ́wọ́ nípa àwọn ẹni sọnù eré fúnra ẹni tó sọnù fún ara rẹ̀ ní ó rẹ̀ pa olùfẹ́ sọnù. ọlọ́ọ̀bá ló ní ìmọ̀ lọ́dọ̀ àmẹ́ni tó mọ̀ náà gbìyànjú lọ́lọ́bùlánàhú ìbùlánà àwọn ẹni tí ẹni tó bá fi lè gbìyànjú tó fẹ́ dáwọn náà bá mà á ní sábòjú kan a fi ọ̀nà wa àìmá ó dúnà pé ẹni tó fàtọ̀nù náà fún rẹ̀ ní ìfà àwọn nǹkan wọ̀nyí ó tayọ ká máa ṣe ilé ìrọ̀wọ́ kádàrá ni kádàrá ni kádàrá ni àrà. Ah. Àwọn ní apá ní nínú tó lè kó bá yàn tí ó sì lè fi jẹ̀ mú yàn. Òun ni àwọn nǹkan tó jẹ́ àlámọ̀ rí ẹ̀sìn wa káwọn péjú sí wa ní ká ṣe káwọn ṣe òkè jáájú ìlú kọ́dà. Kádàrá ni àkọ́lé ọlọ́run náà àkọlù ọlọ́run ló sọ wà máa bọ̀ lọ́mù náà hàn wà láàkín tààlú àǹfúsà hàn yàgbìlì hàn ẹni tó sọnù sọ́ọ̀rẹ̀ bá ti wá di ọlọ́run ni àwọn olùgbèlè àrùn ẹ̀sìn sọ́ọ̀nù ọdún ìwà máa كان الله يذل قوما Thank you. بعدهم أهلهم محتاجين حتى يبين لهم حتى يبين لهم ما يستوون Allah ni wà máa káàlẹ̀ Allahun ní ìdílọ̀ ọmọ. Báadà ìrìhàdáhùn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما كان الله ليضل قوما بعد العذاب حتى يبين إن لهم ما يتقون إن الله شيء الله أباني وما كان الله ليذل قوما وما كان الله ليذل قوما إن تبارك الصلاة ọlọ́run ó ṣàdédé sí ẹnìkan ó sọ́bẹ̀ ní àná ìrẹ́ ibi àdáhùn dáadáa ibi àdáhùn lẹ́yìn ìgbà tó ti pẹ̀lọ̀mọ̀ wọ́n tán ìfẹ̀lọ̀mọ́ ti wà ọlọ́run ọba ní àlàyé àwọn ọlọ́run ìmọ̀nà ọlọ́run ọba ní àlàyé àwọn tí wọ́n fáwọn èèyàn ẹ̀rọ àti sàlàyé náà ọlọ́run ìsàríwé sọ́rọ̀ ọ̀nà ìwọ́lọ́ bá rẹ̀ fàá àtà ìdá yìí lọ́rọ̀ ọ̀hún títí tí ó fi kílẹ̀ àti wọn ọlọ́run ó bí rẹ̀ gbogbo wá kílẹ̀ àti lá ọmọ àmà lọ́sọ̀ ààrẹ nù Muhammad إن كل أمتي يدخلون الجنة أنا بنقول الجملة نفتا نوى الجنة قول الجملة نبي نوى الجنة إلا من أبى àyà àtẹ́rẹ́ bá kọ́ ọ̀nà pé èmi ọ̀wọ́ tẹ́lẹ̀ ìbá kan létí ní ọ̀rọ̀ káyẹ̀ ìfẹ́ràn sọ́jọ́ ìmìnira ní gbogbo ọmọ lọ́wọ́ àlùjẹ́ ó tó fi sáájú lọ́tọ́ tó tó jọmọ̀ lọ́rin pé ìpìlẹ̀ lọ́rin pé ìlọrin lè rẹ̀ àlẹ́bọ̀ kọ́tà ń bọ̀ nípìnlẹ̀ rí ọwá jọmọ̀ lọ́rin wọ́n tó di ẹ̀sùn ní ẹ̀sìn ni wọ́n di ẹ̀sùn ní ìsìláàmù ni lẹ́yà tó nínú tí wọ́n yára kẹ́lá ah, èmi ọ̀wọ́ àgbẹ̀rẹ̀ ní ọ̀fẹ́ wọ́ òun náà làwọn jùlọ sọ nísìn kullu ummati yẹ́dí kúlù náà ìkẹ́nà. ìlànà ìhábà àlẹ́lú gbogbo ọmọ lẹ́yìn ní pátá ló wà nìjẹ́ náà àwọn àdáni bá pọ̀ mọ̀ pé lórí wọ́n gbé ní o àwọn sábẹ́ àwọn òkè wọ́n máa ń yá àbáyé àrọ̀ sùlọ̀ mọ́ àbẹ́ sí ìdàlùjẹ́ náà tó báyìí tani wàá pọ̀ pé èmi ò àlẹ́bí ní ààrẹ àmọ́ kò ní sọ pẹ̀lú ẹni ìṣesí rẹ̀ ní ìsọ pé ìyìn rẹ̀. Gbogbo ènìyàn àti ìlàfẹ́lẹ̀ ẹgbẹ́ ènìyàn àwọn olówó apẹ́ta. Ọlọ́run ẹgbẹ́ wa pẹ̀lú ẹ̀mí ilé gbé sára yóò wà máa ń sà wá á kọ́nà gbogbo ti gbéra gbígbé dípò ṣíṣe tí mo ṣe ẹ̀mílọ̀ ẹ̀mí tí mo ṣe ń dọ́gba dọ́gba nígbà tó ní wọ́n ti ẹ̀mí sára kálukú bákan náà ni kò sí ẹ̀mí tó lórí ẹ̀mí ẹ̀mí burúkú ó hàn ẹ̀mí kan náà ni. Fáàlì hàn máa ń rà á. Ìgbúròha ọha kò sí ẹ̀mí kan tí ń bẹ láyé tí òmọ tó dáa tí òmọ tó dáa. A ti mọ̀ ní kọ̀ọ̀kan ajọ́ ìpẹ̀sẹ̀ yìí gba ìlàkàyì ẹ̀gbẹ́ Ní tí wọ́n Tòbí àdúrí ní ọlọ́wọ́ fún ní tẹ́wọ̀ ilẹ̀ ha. Tààlì ha náà ha, ìlú ọmọ wà tẹ́kùwà. Àwọn tẹ́lẹ̀ fẹ́ sọ́bà jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ ní tẹ́tẹ́ kan pé kọmọ tọ́tọ́ sí jàǹjà wọ́n wọ́n ni. Wọ́n ni kọ́ àtìlẹ̀ ha, mọ́ ìzàkà ha. وقد خاب ọlọ́run ẹgbẹ́ ọ̀sọ̀ tó pé wájú tàrífà ní ẹni bá pọ̀ ní ara rẹ̀ lọ́pọ̀ níbi ìtàjẹ́ àwọn tọ́lọ ní ọmọ pé ẹ̀mí ọ̀rọ̀ pọ̀ lọ́dẹ ẹni bá tó wọ́n darí ẹ̀mí ara rẹ̀ pọ̀ níbi tọ́lọ ìṣẹ́lẹ̀ rẹ̀ tó ń darí ẹ̀ kò sí ẹ̀mí tí ẹ̀mí ìfìlẹ̀ ẹni pé làmọ́rọ̀ tú ìṣò nìkan kó ló kọ́tọ́ ìṣòro kẹsẹ̀ lọ́dọ̀ àbí ìmọ̀ ni nínú ẹ̀mí ìlú mẹ́ta ìwé ìdí ọ̀tọ̀ fún ọ. Ẹ̀kọ́ àfìlẹ́há ẹni tó mú ẹ̀mí ìfúnra ara rẹ̀ olú ọ̀pọ̀ mẹ́ra ẹ̀fúnra àpẹjẹ̀ gbogbo àrámù ni dúkìá dúkìá lọ́gbìn dúkìá ó pọ̀ mọ́nà èmi ò dá ẹ̀sìn láàyè fún rẹ̀. Tani ìtọ́jú mú ìtọ́lé ìtọ́ tani èmi kì í ṣe ní ìtọ́ ẹni tá mo lọ ti wá tọ́lọ̀ ló kò dá. Ẹbí ṣe sì mẹ́, ó fi yọ ọ́sẹ̀. Kì í ṣe gbọ́dọ̀ tó kọ́ ẹ̀ pé ìlànà àlèmí. Kì í ṣe gbọ́dọ̀ tó kọ́ ẹ̀ pé ìmọ̀ ìmọ̀ ìyàrá rẹ̀ ní àlè kò sí ẹni kò sí ẹsẹ̀ ńláyé ẹ̀mí ẹ̀mí ó ti lọ síbi tó ọ̀dà ṣe ìṣẹ́lá ìṣẹ́ ọ̀dà ìṣẹ́ ìṣẹ́ gbé wá náà. Ọlọ́run ni kọ́d àfìláhá mọ́jáàtàhà. Ẹni àwọn tó ń gbé àwọn ti gbé ẹni tí bá gbé ayé ẹ̀mí ara rẹ̀ pé níbi abúrú tó ti lọ. وقد خاب من دساه ọlọ́run ti sọ fún oníṣòrí ibú ẹni bá gba ìdọ̀tí láàyè ní ọkàn rẹ̀ tó gba ẹ̀ṣẹ̀ láàyè ní ẹ̀mí rẹ̀ alábìrì kú mọ́ ọmọ ẹ̀sìn ẹ̀dẹ̀ fún ẹni jẹ́nà ilẹ̀ ẹ̀mí fádà àwọn sàbẹ̀ tó wà mọ̀ ìyá dáa yà rọ̀ sí lọ́lá tani wàá kọ̀ pé èmi wà lìjẹ́nà kiri wà láyé ẹni tí èmi wà lìjẹ́nà fún ẹ̀rọ mi ń dìtàyè gbogbo alájọ́ ń bẹ́ wà sí pé anẹ́bì ní àìkúnlẹ̀ fún yàn gbogbo àkáàkiri gbogbo ẹ̀ tó bọ́ wá lọ́jà gbogbo ọ̀la ń bọ́ pé kún lè gbogbo àwọn tó ń bẹ̀rẹ̀ àlà abẹ́rẹ̀ jíjẹ́ fún wa tó bọ́ wá lọ́jà kọ́ ní ààrẹ tó ń sọ bẹ́ẹ̀ ẹni rẹ̀ sí sí ni ọmọ ìyá rẹ̀ bẹ̀rẹ̀ sí náà tàbí wọn ṣe tí ń ṣe ẹni rẹ̀ bá sọ ó ní kọ́ pé nígbà ìwà wọlé náà mo ń kó yín wọ̀ lónìí mo bí a ó wá bí wọ́n mọ́kọ́ àti lónìí kò sí ẹ̀mí gbọ́mà àníbi ní mẹ́rin hábà àwọn tàbí ọkọ̀ yọmọ ìyá bàrẹ̀ àrọ̀sílẹ̀lá àníbi ní mẹ́rin ẹ̀kọ́ ẹni dákọ̀lá ìjẹ́nà gbogbo ẹni tó bá gbọ́kọ́ lára ànábì tó báyìí ànábì ṣe èyí tàbí ṣe lóbi sáà bá orí ọjọ́ mọ́tò nígbà tó máa tẹ́tẹ́ ẹ̀rọ bí wa lọ́wọ́ àwọn tó rá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ inú ẹ̀mí ẹ̀mí rẹ̀ àdìgbé mẹ́rin kò sí gbogbo fẹ̀tọ́ rẹ̀ lókun mẹ́ mẹ́rin àtọ́ àní dákọ̀rọ̀ àdìgbé mẹ́ wọ́n mẹ́rin àsọ ní pàkọ̀dé àbà gbogbo ẹni tí wọ́n ń ṣe sí mo ní kó mọ́ ṣe lòun wọ́n ń ṣe alẹ́ ọlọ́run ń sọba àtà bọ́lọ̀ba sọ̀rọ̀ nù bó bá padà sọ́nù wọn lọ fà á tí ẹgbẹ́ tó sọ̀rọ̀ ìtàrí láwùjọ ìdádúgbò ìjà bá ti ń sọ̀rọ̀ ayé rẹ̀ pé pẹ̀lú gbogbo tí mọ̀tá ń lò ẹ̀rẹ́ tí gbogbo ẹ̀rẹ́ dájú àti ẹ̀sẹ̀ǹdẹ̀ ìyàwó ìgbàrá mọ́ gbogbo àdúgbò ìjìyà nìkan náà bẹ́ẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ tapú náà ni àwọn tó tapú fẹ́ lẹ́ẹ̀dì kan lọ́wọ́ náà ni

òkú ìyá àjọ náà ń túnbọ̀ tó dúró sẹ̀. ọlọ́run sábò fún yàn láwọn ìlú tẹ́sí lójú tẹ́sí ọlọ́run ní Saudi Arabia sẹ́rí ẹ̀rọ mọ́tò àwọn ẹlẹ́wọ̀n tó bá mú yàn wọ́n wá pọ̀ sí báyìí ẹgbẹ́ bá pé wọ́n pọ̀ sí mọ́tò lọ́wọ́ ìmọ̀ àwọn ìlú tó wáyé lójú ẹ̀sẹ̀ ni wọ́n máa kà ní wọn àwọn akọ mọ́tò wà máa rọ̀ lámúnáhùn àkàrí <laughs> mọ́ ọ̀hún inú ọ̀fún òbí ìgbẹ́ lẹ́bí ẹ̀gbẹ́ àṣẹ́bí gbóǹdé káwọn ẹ̀bí ẹ̀gbẹ́ ni ọwọ́ mi fẹ́ ọkọ̀ṣẹ́ ìrẹsẹ̀ ọlọ́run ọ̀mọ́ àwọn afẹ́ ní ọwọ́ akọ́ṣẹ́ ọ̀wọ́ mẹ́jọ lánàá àwọn tẹ́ rí àríkẹ́ ní ọdún tó wó àkàbòjú fún ọ ẹ káàánú àwọn tó sá fún wàlá ẹni tó ẹni tó di ọmọ fún ẹ̀rọ bì káì ẹni tó ń gbà ìjẹ́ náà fún ẹ̀rọ bì káì èsì ló ń gbé sí ibi tó wú o tí ó darí ẹ lójú ẹ̀rọ nígbà ẹni àlejò pé ẹnìkan iṣẹ́ nínú ìfẹ́ ṣe ìpínlẹ̀ fún àlùfẹ́lẹ̀ ọ̀gbìn ibi gbẹ̀yìn àlejò wá sọ bá wọn tí wọ́n fi òfin ọlọ́run ṣeré àlejò ní àwọn ìwà náà kọ́ wọn lẹ́bí àlejò pé iṣẹ́ wa sáà ń ṣe síbi àlùfẹ́lẹ̀ àlejò yóò bá wọn sọ hábà wọn ní ìwọ̀n kọ́ lẹ́bí àlejò láti rìn náà àti tẹ́lọ̀ bá ṣígbé àánú rẹ̀ ní létí. Àníbẹ̀tẹ́ àdìgbẹ́mẹ̀ ìpòròfẹ́fẹ́ ọ̀wọ̀lọ́kọ̀ọ́wọ̀ tó ń ti bẹ́ẹ̀ kò tó ọ́kùn tó wọ́n àdìgbẹ́ náà. Nǹkan tó bá jẹ́ àwọn àwọn àwọn ìgbẹ́jú rẹ̀ ti fẹ́ ńlá. Káwọn láwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́sẹ̀ là ń fúnra wa wọ́n jọ kan alẹ́bí làbílò dẹ́lẹ̀ sí yàrá lẹ́bí hasan àbí hussein ìkànnà àwọn ọmọ mọ̀lẹ́kọ̀ọ́ ọmọ lẹ́bí ni ó wá mú làbílò wájú ẹnu alẹ́bí ti jọ alẹ́bí wa pọ̀ ẹ̀rọ ẹ̀rọ pé wọ́n pọ̀ ẹ̀ alẹ́bí wa kó fi ayé ẹlẹ́mẹ̀ ó fẹ́ lọ́lẹ́bí jáde mọ́ ẹ̀rọ ẹ̀ àníbọ̀ wọn sára ìfún làdúgbò yìí ó bọ́lẹ̀ ní nínú àwọn làdúgbò tí wọ́n kó wọ inú ilé ìrìn làdúgbò ilé tí ó fi ọkọ̀ wọlé o nínú ìjọ kó wọlé lọ èyí tó jẹ́ sàárà pé sàárà nílé ìfáwọn èèyàn ń bẹ́ẹ̀ èyí tó ṣẹ̀bùn fún ẹ̀bùn ilé ìdá lọ ń bẹ́ẹ̀ àmì ìjọba bọ́lẹ̀ yìí àmọ́ bí i tó ti bọ́lẹ̀ ní èyí bí ti ṣẹ̀bùn ní bíbi tààrà ni torí pé èèyàn ní fún ẹbí àlẹ́bí tó ṣe ní àlẹ́bí tó ní àánú ọlọ́gbàgbà àlẹ́bí ẹgbẹ́ tó mú ọ̀rọ̀ ara mú torí fún àwọn ọlọ́gbàgbà ẹgbẹ́ tí sọ ọ̀dọ́ pé tí ò darí nígbà táwọn àpẹ́ẹ̀sù tó dìde ní olùgbé ẹgbẹ́ alọ́bí ẹ̀dá àti àlọ́gbà ẹ̀sẹ̀ tó wọ́n fún ọlọ́gbàgbà ẹgbẹ́ orí ẹ sọ pé ibi tí ó rẹ̀ rẹ̀ máa tètè mẹ́lẹ̀ ọmọ mẹ́ni ẹni wọ́n yàtọ̀ fún kárí afá náà nípa ẹni mọ̀ sẹ́rẹ́ bá afá ní ìgbẹ̀ lẹ́nu ní ẹgbẹ̀rẹ̀ àdúgbò tó yẹ àyíká mọ́sí kan rẹ̀ sọ́mà tún sọ lọ́pàá máa náà <laughs> ẹnìkan ẹgbẹ́ ìlú wọn lábúgbẹ́ pé àfáà ti máa ń sòrò ṣàfáwà ṣe wà sí ẹgbẹ́gbẹ́ afáwà ṣe wà sí ẹgbẹ́mọ́tẹ́gbẹ́ ọjọ́ ìṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbàtìná ọgbọ́n ìjàfà lọ èyí tí afá àtàwọn ẹgbà tiẹ̀ ṣẹ́fẹ́ afáàlú máa ń sọ gbogbo àwọn èyí sábà dá tiwọn tó ló kọlù yìí ló kọlù yìí ẹgbẹ́ wà nípa ṣe apc ṣẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ àdúgbò ní takù ẹni tó sẹ́rẹ̀ lóra ni kọ́lọ̀ fún ọ àánú ọlọ́run bí fẹ́ ti bí fẹ́ tẹ̀ jí fẹ́yìn orí ọ̀sán mọ́ lórí ìwọ̀n tó bàbá tó kú bútó lóyá ní tí ò ní dùn wọn tí ò àwọn akẹ́kọ̀ọ́ wọn bẹ̀rẹ̀ pé ayé ìgbà fún wọn àfa ìwọ̀n wa ìrẹ́kọ̀ tó wà sí ìdàkídé wọlé nígbà tó ń kẹ́mọ̀ sòsì náà ẹ̀dá tí ọlọ́run torí ẹ̀dẹ́ sí àti ìdùnnú àyẹ̀wò ahó ẹ̀dá kò ṣe tó ṣe tó ṣe ìdára ni ṣe ń tẹ́fẹ́ ìdára náà kò sẹ́ni tó sí ọlọ́run ló mẹ́rin rẹ̀ ọlọ́run ló mẹ́rin ọmọ ẹ̀mẹ́ ọlọ́run yóò wọ́n jẹ́ ẹlẹ́ni tó bẹ̀rẹ̀ ìwà ọmọ àwọn ìwé náà ọ̀rọ̀ gbìyànjú ìfẹ́ràn ní ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ìfẹ́ràn tó lẹ́sẹ̀ ọ̀gbìyàn sí àmọ́ ìwọ̀sẹ̀ rárá ọlá gbèsè ti pé àmẹ́bìtì náà ní ọ̀nà ọ̀nà ìpínlẹ̀ aláwọ̀ bí wọ́n kàn fún ajá lásán wọn fún mi nínú dáhùn ti kàánú ọlọ́run ẹ̀ẹ́mọ̀ sílẹ̀ ni ẹ̀ẹ́mọ̀ sílẹ̀ ni iṣẹ́ tí wọ́n ti ṣe àwọn táwọn sọ yìí wọ́n ti tàwọn ṣe ńlá ńlá ńlá jù bá ń lọ tọ́lọ̀ wò tọ́lọ̀ ìforí jù wọn. àwọn náà ní wá tọ́lọ̀ ìforí jù yìí torí pé ẹ̀ka jáwé ni mo rí. báwọn ọmọ ṣe mọ́ra wọn ni bí ìgbà bí ìgbà tó tẹ̀wọ̀ rẹ̀ ni tó fún wa lónìí ọmọ wa ṣe ìṣẹ́ni kan máa ṣe ọjọ́ ìyẹn sí ẹ̀ẹ̀lérí nìkan ní ọ̀rọ̀ ọlọ́run tó fi ní pé ẹgbìyàn tẹ́sẹ̀ lọ́wọ́ ẹwà ti tó ọlọ́run tẹ́lẹ̀ wọn ti fẹ́ ìfẹ́ ìfẹ́ tọ̀ nítorí àti ka ilé wo ìtàlẹ̀ sí káàtì mẹ́rin ọmọ ẹgbẹ́ lórí ọlọ́run mi sọ kábẹ́ ìgbọ́ra ọmọ ti tó ní o bí ẹ bá kí ní fún oṣù tó sọ ó ti tó fún sọ nípa tẹ́sẹ̀ lọ́wọ́ ha mọ́sítà tó àtàn ó ti tó fún ọ ní o agbára ilé ọdún tó bá ti jùlọ tí wọ́n gbé agbaa orí ẹ̀ ló sọ mẹ́jà àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́

Ní àwọn ilé ẹ̀bá làrí ẹ̀. Ọba lẹ́yìn tó lọ́wọ́ bá rẹ́ fún wa, tó bẹ́ kú fẹ́ ẹkùn fẹ́ lọ́nà. Fẹ́ tí wọ́n ní kúrú tí wọ́n ní ọkùnrin bá wọn níta ní kí níta ní kí kọmọ́sọ̀ yìí kọmọ́sọ̀ bá wọ̀nyí wọ́n náà máa so ọ̀pọ̀lọpọ̀ àfà lè sí tí lélẹ̀ àwọn àfà ti fi wọ́n àbí wọ́n mọ̀ kí jára bí ẹ̀dá kò sí àfà ọ̀hún wọ́n láì láàrí tí ó mọ̀ sí jára bí kó wà sí òfin ṣé òfin jára bí ẹ̀dá nítorí pé kò sí jára bí ẹ̀dá Tẹ́tẹ́ lọ sí tẹ́lọ sí tẹ́lọ sí mẹ́sìn tó di dókítà. Ẹgbẹ́ tó di sọ́ọ̀bù náà tó di mẹ́sì ẹ̀kọ́ tó kọ́ ni. Ẹ̀kọ́ tó tẹ̀ náà kìí ṣe tó kàn áwọ̀ pé kí ní sọ àmì gbẹ́rẹ́ kò gbọ́rọ̀ sí ara gbígbẹ́rẹ́ ìlú sí ayé ẹ̀dá o. Tẹ́lá àmì gbẹ́rẹ́ kó kò dùn fún wa náà. Bí wọ́n ti bá wọn sí wọ́n tẹ̀ lọ́wọ́ àṣeyà ni dókítà náà ló ń tẹ́tẹ́ pa àwọn gbẹ́nà òṣìṣẹ́ lórí wọ́n ní ẹni ẹgbẹ́ rẹ̀ ẹlẹgbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹ̀rọ láàbù ẹmúpọ̀ rẹ̀ ìdájọ́ láàbù ni olóòwà sọ rẹ̀ ìmọ̀lẹ́ iṣẹ́ yóò tó tẹ̀sán pé tó bá ṣe mistake fún ẹni èyí ní ẹgbẹ́ lòmí tó padà wípé ó gbàrà afẹ́fẹ́ àpòṣe mistake ni afẹ́fẹ́ náà ní orí ti kọ́sẹ̀ ní ìmọ̀ ẹni ọmọ ní tẹ́lẹ̀ pé ṣe ti ṣe wúrò ìjẹ́ ìṣèlú pé ẹgbẹ́ ńlá ìjẹ́ ìṣèlú

ẹni tẹ́tí tó sọ nínú sọ́rọ̀ ìrìnà yìí pé ọmọ oṣù fọ́mọ́lẹ̀ látà ń fa ọ̀rọ̀ ní ìwúra ní àwọn oúnjẹ àbáwọn àbáwọn níbi gbogbo ti jọ́là bí tó dá ní pé kó lọ́mọ ní tó tó mọ̀ sí wà sí. ìdáná wọn kọ ẹ̀hẹ́ àwọn ọmọ tó ń kọ́ sóhùn àtàwọn tó ṣe wà sí ni kò lọ́wọ́ fi kí ẹ̀rùn tó ti mú wọn. àwọn náà sì rí ẹ̀rí kùwá kùránì ni wọ́n kú dé bẹ́ẹ̀ o níta àwọn ọlọ́gbẹ́ inú kùránì lọ àtọ̀ ẹ̀rẹ̀ làhàsàmẹ́ ìgbẹ́mìnà àtẹ̀yìnhàt àwọn dáadáa tẹ́ bá ń ṣe inú ọ̀kadà yẹn àmì ìfẹ́lá ti tó fún nílà ni ó ń gbẹ́sẹ̀ ìlàwọ̀ ìwọ̀ fún àmì ìfẹ́lá ń sọ ìkọ́lẹ̀ fún ó ń gbẹ́sẹ̀ lẹ́bi ìṣẹ́ bẹ́ẹ̀ nítorí ọ̀sọ̀ fún ẹ̀rẹ́ tuntun lọ́dọ̀ ẹnìkan ti jáde nínú ẹ̀rẹ́ kò sí ṣe yára bí kan tó wà lùjọ́ náà ló fi lọ́nà ọ̀rọ̀ ìtumọ̀ ẹ̀ lọ́nà kò sí ó dé kò síwájú kan ó yára bí kan tí ò ní wájú ọlọ́ fẹ́rẹ̀ ń tẹ̀síwájú ọjọ́ ọjọ́ ìtumọ̀ ẹ̀ ní tẹ́lá kò sí yára bí kan tí ò ní wájú ọlọ́ ìtumọ̀ ẹ̀ kò sí yára bí kan tí ò ní wọn lọ́lọ́ nítorí ẹ̀kọ́ tí ìgbéra bí náà òun ò ní ọjọ́ ni ṣé torí pé ẹ̀kọ́ ìgbéra bí náà

owó ìyá sùúrù àtàwọn ilé iṣẹ́ ìwọ̀n àgbéjì omi tó fún ọdún àtúntò ọ̀rọ̀ ohun fún ààrẹ ẹgbẹ́ sì mú kó rẹ́gbẹ́ ìlú ní lọ́dọ̀ ẹ̀rọ rojọ́ ó wá dé kọ́ọ̀tù lónìí sọ olúwa ni ọmọ ìlú ọ̀pá ọ lẹ́yìn ọmọ ìyá àwọn ìyáwèrè ìyáwèrè okùn pápára mi ní o ẹgbẹ́ àwọn ìṣẹ́yìn ìlú tí wọ́n lọ ní ẹ̀dá àtúntò lọ ìmọ̀ ń sọ̀rọ̀ kan ṣẹ́rí wọ̀ ìwọ lọ nira rẹ. Àlìkìyámà ẹlẹ́jà ti bẹ́ẹ̀ni kankan ṣeré ọ̀rọ̀ àlìkìyámà rẹ mọ́tì bẹ́ẹ̀ni kankan ṣeré. Ọ̀rọ̀ àlìkìyámà rẹ mọ́tì ṣàkọ́lé fẹ́ẹ̀ni kan. Ọlọ́run ẹ̀sẹ̀ tẹ́lá yìí, ìyá rẹ̀ á ní kọ́ lọ́sẹ̀. Ọlọ́run ẹ̀ lè ṣe pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ láti ìyá rẹ̀ àà kò nígbà. Torí ìyá rẹ̀ náà mo nígbà tí bàbá bàbá ti ní gbọ́dọ̀ wíṣẹ́ ó ní àbúlá ẹja lórí ẹja rí àbámọ̀ ẹja rí àbámọ̀ àwọn tó gbọ́dọ̀ ibi ọba ní kọjá ìwòsàn ọ̀dá bàbá wa dé gbọ́dọ̀ gba bọ̀dá mi náà ní ẹ̀yìn ẹ̀lẹ́kọ́ mọ̀ ẹ̀fẹ́ bọ̀dá mi ẹ̀lẹ́kọ́ mọ̀ ẹ̀fẹ́ fi wọn wọn ní gbọ́dọ̀ ẹja rí ní ndé wọn ní gbọ́dọ̀ ẹlẹ́gbẹ́ náà ni àwọn àwọn àrùn ẹ̀jìn ìyá rẹ ọlọ́run ní ẹgbẹ́ ṣòfin fún mi bàbá rẹ ọlọ́run ní ṣòfin fún mi ẹni kò lè bu àlùjẹ́nà ẹni kò lè bù fún ìlú àlùjẹ́nà ti wà láì àlùjẹ́nà ìyẹ́wò rẹ̀ yẹ fún mi mọ́ ẹ́ nínú àkè tó wàá gbé àlùjẹ́nà káàlù tó wọ́n sáfọ́ làwọn nípa bàbá ìsàfọ́ náà ọmọ ìsàfọ́ bàbá ní èkó ẹgbẹ́ ìlẹ̀ èyí tó ti kíyà kí bàbá àtọmọ ẹgbẹ́ ó rọrùn kí bàbá àtọmọ ọmọ jẹ́ sọ́nù mọ̀tá náà ẹgbẹ́ rọrùn bẹ́ẹ̀ pẹ́pẹ́ àkókò wọn ní ìsàkẹ́ báyìí mákàrà lórí bí ìlà jìnà ẹ̀jẹ̀ ẹgbẹ́ jìnà tọ̀ bàbá rẹ̀ wá kú àbọ̀mọ̀ rẹ̀ wá kú ọwọ́ ní ẹ̀rọ kọ̀ọ̀sà nígbà kìíní tọ́lọ kọ̀ǹtínà tọ́lọ ẹ̀gbẹ́ lọ ó gbà fún ọ kọ́lá bí nàìjíríà ti yà àti yàgbé àbòsí ọ̀dọ́ ọ̀gbẹ́ sí àpọ́lé tọ́sùfẹ́ nìkan kó wá sí ọ̀dọ́ lọ́lọ́ lọ́dà torípẹ́fẹ́ sí bí ẹnìkan tó wà jẹ́ ọmọ lọ́dà bí ká bí ọkùnrin ọ̀gbẹ́ jùkú kò sẹ́ kí ìwé bú àbẹ́wọ́n wọ́n fẹ́ bu ọmọ ọjà ọjà láyé rẹ̀ ṣe ẹni tó ìwé bú láyé ẹni tó ìwé bú láyé rẹ̀ tó wọ́n wọ́n bá fẹ́ ìwé bú ah, ah, ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ wọn ti wá sí báyìí láì tó yàwó ìwé ìjọ na wọ́n bọ̀ ọ̀nẹ́bí ọlọ́ mùsàrà tí ó ti jíjà àti ṣe tóun tó yí àtòun wọ́n sì bù sí ẹnì kan ní bú mẹ́rin sí àmì akọ́ náà ní náà jù àwọn ẹni tó wù lé sọ ìtẹ́lẹ̀ láyé ẹni pọ̀ lé fọ́. Bẹ́ẹ̀ bá ti lè sọ́dọ̀ ọmọ àdìjẹ́ náà ẹni kan ní ọjọ́ ọ̀fọ́ ọlọ́run kò sọ síbi ọlọ́run ẹ̀nà wa mọ́ ojú ilé yẹn. Ọlọ́run bá ní iná lọ ha olùsọ́yìn alẹ́ mọ̀ kò sí tó mà gbogbo nǹkan pátá ọlọ́pàá máa kò sí tó pamọ́ fún ọlọ́ni iná lọ́ha aláhùnmọ́lùkù sàmàwà àti wàhálù Ìgbésí ẹ̀yẹ̀ ìgbẹ̀rẹ̀ يأتون إلا بجوارهم ولا تقيم وما لكم تنظرون إن الله لا جل الله الله Gbogbo tí ń jẹ́ ọlá sánmà, ìkápá sánmà látòkè gbílẹ̀ rẹ̀, ọlọ́lọ́ni. Wàlú àrùbù, ọlọ́ni ìkápá lẹ́ẹ̀lẹ́ ọwọ́ ìrànlọ́wà, kò sẹ́lì kẹtẹ̀lẹ́ fún kọ́ntí olóògbé ọlọ́run wa. Ibẹ̀ mẹ́rin, ó ní yá máa yà ṣáà nígbà tó fọ́bá tẹ́ ó wá ní lákùnkùn máa yà ṣáà ní ìdíjẹ́ pé tó bá wù mí máa ń dá ọdún bá wù mí ó fún lọ́mọ ó kẹ́ wù mí ni kèéṣe tó dá lọ́dọ̀ tó tó kó ìwà rẹ̀ mo fi jọ lánàá òní àwọn ọlọ́mọ bẹ̀ẹ́ ara tí ò dákọ́ ti wájá gbogbo tí wọ́n bá ń ṣe fún wa ń dára ní o lábẹ́ tó ní pàtà lórí ni gbogbo tí àwọn ọmọ bá ní pàtà lórí bá a fi máa ń dára lórí ẹ̀ má kọ́ ní mọ́ ìgbà mi fẹ́ wọ̀lá wọ̀lá nínú mo sì kọ́ ní oṣù parí ni bá a ṣe rí lábẹ́ sọ́mọ̀ ọlọ́run ọba nù. mo ti gbé ìpín ọlọ́run ọba òun ló ní sọ́mọ̀ àti ilẹ̀ kò fẹ́ẹ́ kẹ̀kẹ́ mẹ́ èyí tó bá pín ìpín ẹlẹ́ sọ láwọn ẹ̀yà yìí yóò sì gbé ìlọ́wọ́ ẹgbẹ́ lẹ́sẹ̀ sọ láwọn. ẹni ọlá rẹ̀ ó wá fún ìfúnná mọ̀ sọ láyà yìí láti yà sí àyè máa ṣe. òun làwọn gómìnà wa olùpàṣẹ gbogbo ẹgbẹ́ Kwara State olùpàṣẹ wọn wà ní sẹ́lẹ̀ orin ẹtí náà lóbi fẹ́ kọjá ládùúgbò ìwé ẹtí náà wọ́n ti àfẹ́ mítì ọ̀la ẹ̀rọ ń lò àmọ́ gbogbo ẹtọ́ wọn fún lọ́lá ọlọ́run ó dé ìlú rẹ̀ pé ọlá pa àfọ́ ọgbọ́n ọdún tó nìyí gbọ́dọ̀ tó lò ó ó fẹ́ ìlú ẹ̀rọ ní kàkà lórí ẹ̀ gbogbo tí wọ́n ti ń tà lójú ẹ̀ lórí ẹ̀ tí wọ́n ti lò ìrẹ̀sẹ̀ ní kàkà lórí ẹ̀ nu. kọ́dà ẹgbẹ́ gómìnà nísìnyí gbọ́dọ̀ kú ó wà láàpẹ̀ gbọ́dọ̀ rẹ̀ tẹ́sẹ̀ lánàá wọ́n tó wákọ́ fún lónìí wọ́n ní kọ́dá ọ̀dọ́ tètè wá lónìí wọ́n ti bá bẹ̀bẹ̀ ọlọ́run ọba òun ọ̀lọ́ba tó mọ̀ lọ́la tí ó lọ ni ọwọ́ rẹ̀ lálà ọmọkùnrin mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ń pèsè ànábì mẹ́gbà láyé ní ìgbẹ́gbẹ́gbẹ́ tètè wa náà tí ó jẹ́ pé ń tó ń wù kìí ṣe gbogbo ẹ̀ ní wọ́n náà ń tó fẹ́ kìí ṣe gbogbo ẹ̀ náà ṣe fún un báyìí fi wájú ọlọ́run ṣe ẹni tó wá ní ìtàkà sọ́mọ̀ yìí àti rẹ̀ yìí òun lànà á bẹ́ẹ̀ kó fún wa nínú ọlá rẹ̀ ṣeéṣe kó fún ọkọ̀ adára abú lábẹ́ sọ́mọ̀ yìí lábẹ́ sọ́mọ̀ rẹ̀ ọlọ́wọ́ ni yóò fi wọ́n lù ní èsì. Ẹ má bẹ̀rẹ̀ ní fẹ́fẹ́. Èmi mo ní fẹ́ náà, èmi lè kápá lórí rẹ̀, èmi mo lè payé, èmi mo lè jí yín. Ọ̀rọ̀ lẹ́nu ìkan lè tẹ̀lé tó máa ń jiyàn, ẹnìkan lè payàn, kò sí tọ̀. Ara àwọn tó wọ́n dẹ́rú ẹ̀wò láyé tí òun òun lọ náà. Àníwò àìsàn òun náà. Ìgbà ẹ̀mí ẹ̀ṣẹ̀ náà ọlọ́lọ́nà wọn ìbẹ̀rẹ̀ mi ọlọ́run ṣe ní ẹnà ń pààyàn ẹbí máa ń yéèyàn ọ̀ nàánú ìlú òkùnkùnkùn nàánú ó mọ̀ tó dọ́là ń wíkọ̀ èsì ló gbé sí inú àwọn ọ̀gá àtàndẹ̀ ní sẹ́ẹ̀lì ní àkọ́kọ́ méjì wọn bẹ́ẹ̀ ẹ̀yà mo ṣe ìwọ mo pa wọn gbèdè ní ẹgbẹ́ ọ̀gá mi ọ̀dà ẹ̀kọ́ bàkọ̀kọ̀ lọ́wọ́ tó rẹ̀ ní ẹ̀dà jáfẹ́ bí ọ̀nà bí ẹ̀sìn

kìí ṣe gbogbo ẹ̀ tó ń gbé àti mẹ́tàlí táàkì àti ìwọ̀n mú tó bá rí bẹ́ẹ̀ ni àtàdúgbò mẹ́rin ìtẹ́ tó ń bá àwọn ọmọ tiẹ̀ ìtẹ́ tó ń bá àwọn ẹ̀ṣẹ́ rí ṣe. ìjọba àwọn ọmọ ìlú ayé ọlọ́lá ni owó sì lọ́lá bẹ̀ ló fi wáyé ní ìwé ló fi lọ bẹ́ ẹ̀sìn lọ́nà tó bá sí ìmọ̀ ẹ̀rọ akọni ìdúró ní ìlú àárín ìwà níye ẹlẹ́mẹ̀sìn kò sí ẹ̀sìgbọ́rọ̀ wà ẹlòmíì pẹ́ máa ń wá ní tí wọ́n wá ní ọ̀rẹ́ ayò pé ọ̀rẹ́ tó yẹ ní ọba ṣe nítorí wá ní fèsì nítorí mẹ́sì ń ṣe ẹgbẹ́ mi náà ló jẹ́ náà lọ. torí kò sẹ́nì bí àpọ̀ náà. ẹ one láti two lọ́mọ rẹ̀ ti wá kó wà ó sì kú dára náà lónìí ó sì kú lánàá ó lo twenty years ní kó máa rẹ̀ ló sì di ẹlẹ́kọ̀ọ́jọ́ náà tó lọ́gbà rẹ̀ ọlọ́run bá ní òun tó ṣe ní orí ìṣe tó fẹ́ yí ọmọ ẹ̀ka tó lọ́gbà rẹ̀ nínú bá lọ́gbà rẹ̀ tó lábẹ́rẹ́ àwọn ìjọba ni wọ́n gbogbo tó mẹ́ gbogbo tó mẹ́ àti tó jẹ́ tiẹ̀ àti tó jẹ́ tiẹ̀ ní ọjọ́ mẹ́bí tó tó ń lágbára wọn lọ́wọ́ àbọ̀lọ̀ ọba ni kò sí tẹ̀wọ́ tó lè rẹ̀ ṣe wà láàyè tó lè rẹ̀ ṣe ìlú náà ni. wọ́n mẹ́rin akọ́ ní ń dún nìyí mo wọ lẹ́yìn ẹgbẹ́ ọmọ sọ́ọ̀tì tó yẹ o kò sí tẹ̀wọ́ bẹ́ẹ̀ bá wà ẹ̀ka ìbú bẹ́ẹ̀. wọ́n lọ́mọ sí tó lè rìn lọ́wọ́ nígbà ẹ̀rọ abẹ́sẹ̀ ni abẹ́rẹ́ ẹni tó ń lẹ́kọ̀ọ́ ẹni tó ń lọ́bẹ̀ láti tó yìí là ń sẹ́kọ̀ọ́ sí o ẹni tó ní tó lè kúnyà tí ó tẹ́ lọ́wọ́ rẹ̀ tí ó fẹ́ tí ó bí tí ọ̀sẹ̀ tó lágbájá òun kásá lọ ó fi gbé káwọn èèyàn là ń fara sí lónìí ẹni tó da ìjọ ti wá nínú àwọn èèyàn là ń fara sí ọjọ́ ti lọ abẹ́rẹ́ ọba ní pẹ́lá mọ́sàkùnrin kọ̀ọ̀kan wá sí o ìmọ̀nù wa pèsè àìsí mọ́nù ní ní جزاكم الله خيرا وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم ìfowó ọ̀kan lájà ń ṣàlà ọba tètè wọn tán. Àbúrò àti àbọ̀. Ọba kan ní ẹ̀sán dáadáa. Nípa pé bí ọba kó sínú ẹbọ, bàbá ń sọ ní ọ̀rọ̀ ànábìwá Ibrahim àti bàbá rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ọlọ́run ti fi àwọn òfin kankalẹ̀ mo ti sọ ọ́ ó súnmọ́ akẹ́kọ̀ọ́ fẹ́ gbẹ́rọ̀ kó wọ́n gbọ́ ìjọba ẹ̀. tí bàbá yẹn máa ń sọ ẹbọ máa ń sèkátà àríjọ ẹgbẹ́ ẹbọ kò sí fún ọkùnrin ẹni yẹn ti jẹ lẹ́bọ kó tó gbẹdọ lọ́dọ̀ náà lásán nísìnyí ọlọ́run ní sọ̀rọ̀ àlàyé ní ṣáájú tí wọ́n ṣàlàyé fún un àlàyé tó wàá ṣe pé wọ́n ti tẹ́sán ní ọkọ̀ mọ́tò lè fi ọgbẹ́ ọgbẹ́ ìlú ọba rẹ̀ lórí o mọ́tò wá rò pé ẹ̀rí náà níjọ́ tó bá sọ ọmọ rẹ̀ gbọ̀rọ̀ gbọ́ ní ẹ̀dùn tá a máa ti aláwùjọ mi ni ọmọ mi náà àmọ́tò iṣẹ́ àáfà ọkọ̀ ìjọba àti náà ni àwọn àáfà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 وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله أترى عليكم إشياء الله وما بان هو محمد صلى الله عليه وسلم ومن يجا يوم الأحد إتي أما سيالي نتا قال الله في القرآن الكريم تفسير القرآن سورة التوبة هنا من أنقى Aya tí a ń kà lọ́wọ́, aya 115. Ìtọ́wọ̀n bá tí ó sàlàyé nípa àwọn ẹni sọnù. Pé fúnra ẹni tí sọnù. fún ara rẹ̀ ní ọkọ̀ rẹ̀ pa tí mo fẹ́ sọnù. ọlọ́ọ̀bá ló ní ìnà lọ́dọ̀ àmẹ́ni tó mọ̀ náà tó náà gbìyànjú ni ọmọ jẹ́ àdú sí náà lálá ìyá náà hú ìgbìlànà àwọn ẹni tó bá tún lè gbìyànjú tó fẹ́ dá wọn bá náà à ní sábòjú fún àáfi ọ̀nà wa àìmọ́. Ó dúnà pé ẹni tí ó fàṣọ́nù náà fún rẹ̀ ní ìfà. Àwọn nǹkan wọ̀nyí, ó tayọ ká máa ṣe ilé ẹ̀rọ kádàrá ni kádàrá ni kádàrá ni àà. Làwọn ní afá ní nínú tó lè kó báyàn tí ó sì lè fi jẹ̀ èèyàn òun ni àwọn nǹkan tó gbé àlámọ̀ rí ẹ̀sìn wa táwọn péjú sí wa ní ká pé káwọn ṣe òṣèjáájú nílùú kọ́dà kádàrá ni àkọlé ọlọ́run náà àkọlé ọlọ́run ló sọ wọ́n náà rọ lọ́mù náà wọ́n lẹ́yìn pé káálú àǹfùsà hàn yẹ̀bùrù náà ẹni tó sọnù sọ́ọ̀rọ̀ bá ti wá tó fi wájú tó ń gbọ́n náà ó sàbòdìmọ́ rẹ̀ ni o. ọlọ́ni àwùjọbí láàrin náà ti sọ́ọ̀rọ̀ bí wà máa kánà lọ́hù nínú ìdí ìlà kọ́ọ̀mán. Thank you. Nínú ọ̀rọ̀ tí ó حتى يبين لهم ما يستوون

وما كان الله ليضل قوما بعد هداهم حتى يبين لهم ما يتقون إن الله شيء الله وَمَا كَانَ اللَّهُ ليذل قوما وما كان الله ليذل قوما ẹni tẹ́lá ló sọ̀rọ̀ ọlọ́run yóò ṣàdédé sí ẹni kan ó sọ́dọ̀ ní àná ìrẹ̀ níbi àdáhùn dáadáa ìjì àdáhùn lẹ́yìn ìgbà tó ti pọ̀dọ̀ mọ́ ìsọ̀nàmọ́ ti wà ìsọ̀nàmọ́ ọlọ́run ọba òun náà ni àlàyé àwọn ànábì ọlọ́run ìmọ̀nà ọlọ́run ọba òun náà ni àlàyé àwọn àfáà ẹ̀sìn tí wọ́n ṣàlàyé fáwọn èèyàn ẹ̀rí àti ṣàlàyé náà ọlọ́run ìsàlẹ̀ sọ́ọ́lẹ̀ ẹ̀nà ìwọ́ ààrẹ fà á hàtà ìbá yìí mẹ́rẹ́ hún hàtà títí tí ó fi sílẹ̀ sí wọn ọlọ́run ó bí ilẹ̀ tó fi wá sílẹ̀ àti lá ọmọ àmà lọ́sọ̀ ààrẹ nu anabi Muhammad omi tó lè ọmọ tí yọ̀dì kòló mẹ́rin jẹ́nà anabi ní gbogbo ọmọ lẹ́yìn ní pátá ní wà náà kọ́ ọjọ́ ọmọ lẹ́yìn ní wà lùjẹ́ náà ó ní wá mẹ́rin àbá àyà àtẹríbá pọ̀ ní wọn pé èmi ọ̀wọ́ tẹ́lẹ̀ nígbà tẹ́lẹ̀ sí ní ọ̀rọ̀ kan lẹ́yìn kan sọ yé mi lẹ́nu gbogbo ọmọ ọlọ́wọ́ àlùjẹ́ náà òun tó fi sáájú lọ tó fi ń rè wọ́n jọmọ̀ lọ́rin pé ìpìlẹ̀ lọ́rin pé ìlọrin lè nà á lẹ́bọ̀ kọ́dà Mo wá ẹ̀rọ sọ́lá èmi ọ̀wọ́ àlùjẹ́ ẹ̀mí ọ̀fẹ́ wọ́ orí náà lábẹ́ náà sọ ní sùn. Kúlù ọmọ tí yẹ́dí kúlù náà jẹ̀nà. Ìlú Amẹ́rì Hábà, àlẹ́lú mi gbogbo ọmọ lẹ́yìn mi pátá ló wà lùjẹ́ náà. bá kọ̀ mọ̀ pé olú owó ọjọ́ mi o. Àwọn sábẹ́ wà pé máa ń yá àbáyá Rasulullah. Àbẹ́ ìṣúgbà lùjẹ́ tó báyìí sáré wàá pọ̀ pé èmi ò wọ́ anábì ní ààrẹ àmọ́ kò ní sọ pẹ̀lú ẹni ìṣesí rẹ̀ ní ìsọ pé èmi ò wọ́. Thank you. Gbogbo ọ̀nà àti ìlàbọ̀nà ẹgbẹ́ ènìyàn àwọn olówó afẹ́ta. Ọlọ́run ẹgbẹ́ wa pẹ̀lú ẹ̀mí tí mo gbé dára yàn. Wà mọ́ta wá á kọ́lá gbogbo ti gbéra gbígbé títẹ́ tí mo ṣe ẹ̀mí náà ẹ̀mí tí mo ṣe ń dọ́gbadọ́gba. Nígbà tó lọ́wọ́ ti ẹ̀mí sára kálukú bákan náà ni kò sí ẹ̀mí bẹ́ẹ̀ lórí mo dé ẹ̀mí burúkú ó hàn ẹ̀mí kan náà ni. Fáàlì ha máa ha, ìdúró ha, ọ̀tàkùnrin ha. Kò sí ẹ̀mí kan tí ń bẹ láyé tí ò máa tó dáa, tí ò máa tó dáa. A ti mọ̀ nígbà kan, agbóhùn ìtẹ̀wé da, ìlàkàyè, ẹ̀ẹ́dẹ́rẹ̀ báyìí ní ọba tí wọ́n tó fẹ́wọ̀n ní nígbà wọn sọ̀rọ̀ ẹ̀yà kò háàdà nítorí okòrò ìpínlẹ̀ àbúrú mẹ́rin lọ́wọ́ fún nítorí wọn ẹ̀há tààlẹ̀ ha mẹ́ ha tí wọ́n wà sẹ́kùwà àwọn tí wọ́n fẹ́ jẹ́ mẹ́rin ní ìjẹ́ pé kọ́ ń pé kọ́mọ̀ tó ń pín gbangba wọ́n yọ sọ wọ́n kọ́ àpùláhá mẹ́zàkáhà. وقد خاب Ọlọ́run ní ẹgbẹ́ àwọn ọkọ̀ pé ó wá gbé e. tálẹ́sọ̀ rẹ̀. Ẹni bá sọ ní ara rẹ̀ ṣe níbi ìtàjẹ́. Àwọn tọ́lọ ní ọmọ ṣe ẹ̀yìn ọ̀rọ̀ sí ọlọ́dẹ ẹgbẹ́ wa tí wọ́n darí ẹ̀mí ara rẹ̀ tí èmi ibi tí wọ́n ń ṣe ilé rẹ̀ tó ń darí ẹ̀ torí à ń darí ẹ̀dá kò sí ẹ̀mí tí ó sá ẹ̀mí ìpìlẹ̀ ẹni pé làmọ́rọ̀ sí ìṣò nìkan kéré lórí kọ́kọ́ lórí kọ́kọ́ kọ́kọ́ lọ́dọ̀ àbí iná ni nínú ẹni tó ní ẹ̀mí fún ara rẹ̀ olú ọ̀pọ̀ pẹ̀lú ara rẹ̀ ní àpẹjọ ìdíje ara mọ̀ ní ti ẹni pẹ̀lú ẹ̀mí ìdíje ó fọ mọ́nu olú ọ̀gbá ẹ̀sẹ̀ láàyè fún rẹ̀. Sọ́dọ̀ ìfúnpá mú ìṣẹ́lẹ̀ ìṣẹ́ ọ̀gá mú ìlú kò sí ní ìṣẹ́rú sáàmù lẹ́tù wa, ọ̀rọ̀ ló kò dá. Ẹni ṣe jù náà, wọ́n tún lọ́ọ́ pé. Ó jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́kàn rẹ̀ dé ìlọ́lẹ̀ àlejò. Pẹ̀lú pé mo fọ́ọ̀fọ́ rẹ̀ pé ìmọ̀ ìmọ̀ ìyàwó rẹ̀ ní alé. Kò sẹ́ni kò sí ọ̀sẹ̀ wọn láyé ẹ̀mí ó sì lọ síbi tó ọ̀dá. Ìṣe ìṣẹ́bá ìṣe ọ̀dá, ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ọ̀nà. Ọlọ́run ni kọ́d afúláhá, mo ìjà fáhà. Ẹgbẹ́ ọkùnrin ń gbèrú pé àwọn ti gbé ẹni tí ó bá gbé ayé ẹ̀mí ara rẹ̀ kúrò níbi abúrú tó ń ṣe lọ. وقد خاب من دساه ọlọ́run ti sọ fún oníṣẹ́lú igbó ẹni bá gba ìdọ̀tí láàyè ní ọkàn rẹ̀ tó gba ẹ̀ṣẹ̀ láàyè ní ẹ̀mí rẹ̀ alẹ́bìnrin kú lọ́wọ́ ẹ̀kú ẹ̀dẹ̀ fún ẹni gọ́ọ̀nà ìyẹn ẹ̀mí hábà àwọn ìsàbẹ̀rẹ̀ tó wà mọ̀ ìyá dáa yà rọ̀ sílẹ̀ lọ́wọ́ tani wàá kọ̀ pé èyí wà lùjọ́nà tó ní wọn láwọn ẹni tí ẹni tí òníwà lùjọ́nà fún ẹ̀rọ ní ń dìtàì tíbi alájọ́ ń gbọ́wà sí pé anẹ́bí ní àìkúnlẹ̀ fún yàn nígbà ká gbogbo ẹ̀ tíbi alága gbogbo alájọ́ pé kú ní ìdíje á ṣe ń bẹ̀rẹ̀ àlà abẹ́rẹ́ ìdíje fún wa tíbi alága kọ́ni ààrẹ ń gbé sọ́tọ̀ ni ọmọ ààrẹ ìfẹ́ ìfẹ́ sí náà tàbí wọ́n ní kọ́dà ọ̀rọ̀ pé màá wọn lẹ́nu jáde àwọn àjọ wọ́ àbúrò ìjọba ní lẹ́nu pé nígbà yóò wọn lẹ́nu bí n kọ́ lórí ọ̀rọ̀ lẹ́nu bí a ó wá bí wọ́n ní ọkọ̀ àti lẹ́nu kò sí ẹ̀ ní gbọ̀mà àdébí ní ọmọ ní hábà àwọn tàbí wọn pé wọn mọ̀ ìyábà yà Rasulullah àdébí ní mọ́ni àtọ́ gbogbo ẹni tó bá gbọ́ pé wọ́n lágbàdo sọ báyìí àlẹ́bí ní ìrìn ìjọ́nà tọ́lẹ́ bí tẹ́lẹ̀ fún rẹ̀ ṣe èyí tí àwọn ìjọ́nà ìjọ́ àbá ọlọ́rẹ́ àbí ọmọ sí ó wà tẹ́lẹ̀ abẹ́gbẹ́ ọ̀rọ̀ ju alọ́rẹ́ àwọn ìjọba ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ilé ẹ̀mí ẹ̀mí ìwọ àlùbẹ́nà ètò ìṣúgbó fún ìfẹ̀ tó rẹ̀ lókun nílẹ̀ mẹ́rin àtọ́ àánú dọ́kọ̀lá ìjọ́nà wọ́n mẹ́rin àsọ ní fàkọ̀lù àbà gbogbo ẹni tí wọ́n ń ṣe sí mo ní kó má ṣe lòun wọ́n ń ṣe àlẹ́bí ní orúkú ó bì káàdì láti lọ́wọ́ àlùjẹ náà ọlọ́run ń sọ bá ta bọ́lọ̀ba sọ̀rọ̀ nù bó bá padà sọ́nù wọ́n lọ fà á ṣé ẹ̀rọ tó ń sàlàyé sàlàyé ìjà ìjọ ìdádúgbò ìjẹ bá a ṣe ń sàlàyé rẹ pé pẹ̀lú gbogbo ẹni tí wọ́n ta ń lò ẹ̀rẹ́ tí gbogbo ẹ̀rẹ́ kájú àti ẹ̀sẹ̀ǹdẹ̀ ìyàwó ìgbàlámọ̀ gbogbo àdúgbò ìgbàlá ìṣòwò náà. ìbẹ̀rẹ̀ ọ̀sán kọta fún náà ni àwọn tí wọ́n ta kú fẹ́ lẹ́nu kan lọ́wọ́ náà ni. lẹ́nu ara rẹ̀ lẹ́nu ẹ̀rọ fún ìdílé mi ní sọba. wọ́n wà padà ìfọ́ àwọn ìbẹ̀rẹ̀ àtúbìlì kan ní akọ̀tà wọn náà ìjọ ẹ̀rọ náà. nǹkan ẹ̀rọ náà abẹ́ni kẹsàn-án ọjọ́ kan alúgbà ẹ máa jẹ́ kí ẹ máa jẹ́ kí aṣọ aṣọ tó gbé ẹsẹ̀ ní tọ́jọ́ kan. ìyá ní ní ìgbà àgbà àti ìrìnàjò àyè àtẹ̀dá wọn lọ́dọ̀ fún mílíọ̀nù ìyá àti olówó ìyá àti mílíọ̀nù ìdí ìyá àti ẹ̀rọ kí ni tó gbé ẹsẹ̀. ọlọ́run ọlọ́run sábò fífún yàn láwọn ìlú tẹ́sí lójú tẹ́sí ọlọ́run ti Saudi Arabia. sẹ́rí mọ́tò àwọn ẹlẹ́wọ̀n wọ́n bá mú yàn wọ́n wá sọ sí báyìí ẹgbẹ́ bá sọ wọ́n sọ sí mọ́sí lọ́wọ́ ìmọ̀ ìwọ̀n ìgbé tí wọ́n ìgbé tó ní ẹ máa kà ní wọn àwọn akọ ẹgbẹ́ tó wà máa rọ̀ lámúná hàn àtàwọn onímọ̀ ọ̀hún. inú ọ̀sẹ̀ òbí ìgbé bẹ́ẹ̀ bí ẹ̀gbẹ́ àwọn ìṣẹ́jú gbọ́dọ̀ táwọn ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ni ọwọ́ mú fẹ́ ọ̀sẹ̀fẹ́ ọlọ́run wà mọ́ àwọn afẹ́ àwọn akọ́sẹ̀ wà mọ́ ẹ̀jẹ̀ lámúná àwọn tẹ́ẹ̀ ní àyíkẹ́ ní ọdún tó tó wù àtàbójú fún wọn ẹ́ káàmù àǹfútí ahún wàlá ẹni tó ẹni tó bu ọmọ fún ẹ̀rọ bìsáì ẹni tó ń dá ìjẹ́lẹ̀ náà fún ẹ̀rọ bìsáì òsì máa ń gbé fún ẹni tó wó tí ó darí ọlọ́dún ẹ̀rọ ló báyìí àlọ́dún tó ẹni tó ìjẹ́lẹ̀ nìkan ṣe ìpínlẹ̀ àlùjẹ́lẹ̀ ọ̀gbẹ́lẹ́gbẹ̀rẹ̀ àlọ́dún tó wá sọ báwọn

Tọ́ta méjì lọ́sọ̀ báyìí. Àdúgbò wa sọ bẹ́ẹ̀ tó wá mú ọmọ mi kékeré. Àdúgbò tó wà jùlọ lè fi owó fẹ́ wọlé fún ọwọ́ tó ń ti bẹ́ẹ̀ kò tí wọ́n ti fẹ́ wọ́n àdúgbò náà. Nǹkẹ́ tó wọ́n gbọ́n àwọn ọmọ alẹ́ ìgbẹ́ jùlọ sí gbẹ́ńlá. Káwọn láwọn akẹ́kọ̀ọ́ lọ sí ẹ̀tọ́ ní ti wa. Táyé ẹ̀sẹ̀ tó fún ọwọ́ yìí. Pẹ̀lẹ́sẹ̀ là ń fúnra wa. Wọ́n jọ kan Ànábi Nàdúgbò bọ́lẹ̀ sí yàrá Ànábi. Hassan àbí Hussein ìkan náà àwọn ọmọ ọmọ anábì ni ó wá mú làbíbi wájú ẹnu. Àlejò ìjọ àlejò àpọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ tó wọ́n kọ̀ ọ́. Àlejò wa kó fi ayé ẹlẹ́mọ̀. Wọ́n tẹ̀lé ẹ̀rọ ìjáde náà yẹn. Ẹ̀fọ́ ẹ̀fọ́. Ha! Ó sì pọ̀. Àlejò wọn sọ̀rọ̀ yìí fún un. Làbíbi yìí ó bọ́lẹ̀ ni. Nínú àwọn làbíbi tí wọ́n kó wọ inú omi ìwé nàbí lè rí pé ọjọ́ wọlé o nínú ìjọ kó wọlé lọ èyí tó jẹ́ sàárà pé sàárà nílé ìfáwọn èèyàn ń bẹ́ẹ̀ èyí tó lè sọ ẹ̀bùn fún pé ẹ̀bùn nílé ìdá lọ ń bẹ́ẹ̀ àmọ́ ìjọba bọ́ọ̀lù yìí àmọ́ ibi tó ti bọ́ọ̀lù lóòrì bí ti tẹ̀bùn ní bí ti sàárà ni torí pé èèwọ̀ ni fún ẹbí àníyàn tó ti dé ní àníyàn tó ní àwọn ọlọ́gbàgbà àlùjẹ́ lọ onífúnra ẹlẹ́mọ́lẹ́lẹ́lẹ́ ẹ̀kú iṣẹ́ ọ̀dọ́ pé tí ò darí nígbà táwọn àfẹ́ẹ̀sù kó dìde ní oníṣe ẹ̀sẹ̀ alájú ẹ̀dá àfáà lọ́nà wá ẹ̀sẹ̀ tó wọ́n fi ọlọ́sẹ̀ ìwọ̀n ẹgbẹ́ orí pàdákàtà ẹ̀rẹ́gbẹ̀dẹ̀ ní ìsàlẹ̀ ilé ẹjọ́ ẹ̀sẹ̀ pé ibi tí ó rẹ̀ rẹ̀ bá tètè náà ọmọ lẹ́nu ọmọ ọlọ́dẹ ohun kárí àfáà náà nígbà ó rẹ̀ fẹ́ bá àfáà ní ìgbẹ̀ lẹ́nu lọ́nà àbúrò kẹrẹ àríká mọ́ sókọ rẹ̀ <laughs> wọ́n máa fún sọ́rọ̀ pàmọ́ àná ẹnìkan ẹgbẹ́ ilé alágbègbè ẹgbẹ́ àfáàtì lọ sí òdodo ni wọ́n á pàdé pẹ̀lú àfẹ́ ẹlẹ́tàn àfáwà tó wà sí ẹni bíbí lọ àfáwà tó wà sí ẹni mọ́tẹ́lẹ́ ọjọ́ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbà sí ná ọjọ́ ń jà fà ní ẹ̀rẹ́ sí àfáàtàwọn ẹgbà tiẹ̀ tó fẹ́ àfáàtàwọn máa ń sọ òdodo àwọn ìdáwà dá tí wọ́n tó ló kọlù ní ló kọlù ní ẹgbẹ́ wà nípa ṣe 80% tó bẹ̀rẹ̀ nígbè omi takù ẹni tó sẹ́rẹ̀ lówà ní kọ́lọ̀ fún ọ̀sán wa àmì wọ́n tàbí bà àmì ọlọ́run bí first to the first of different yóò rí ọ̀fún mọ́ lónìí ní owó tó bọ̀ sókè búkú lówà ní tí ò ní dùn mọ́ wa àwọn afọ́fún wọn bẹ̀rẹ̀ pé ayé ìgbà tí wọn

wọ́n wá gbá lẹ́nu pé bẹ̀rẹ̀ ìwà ọmọ àwọn ìwọ̀n náà ọwọ́ gbìyànjú ìfẹ́lẹ̀ ní ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ìfẹ́lẹ̀ tó lẹ́sẹ̀ ọdúnrẹ̀ sí Àwọn ọ̀fẹ́ fẹ́ kàn fún ajá lásán wọ́n fún lórí mú dáwọn ti ká ẹmọ ọlọ́run. Ẹ̀mọ̀ sílẹ̀ ni, ẹ̀mọ̀ sílẹ̀ ni, iṣẹ́ tí wọ́n ti ṣe àwọn táwọn sọ yìí wọ́n ti tàwọn tó ńlá tó ńlá ńlá ńlá ńlá jùlọ lọ sọ́nà ìtọ́rẹ̀ ìforíjì wọn. àwọn ọmọ ní wá pé ní ìforíjì yìí torí pé ẹ̀fọn ajá lórí mórí. báwo ló sọ bẹ́ẹ̀ sọ́mọ́ra wọn ní bí ìgbà bí ìgbà tó tẹ̀wọ̀ rẹ̀ tó fún wa ní ìlú. ọmọ wa ṣe ìjẹ́rìí kan mọ́ṣe ọdún náà sí. ẹ lórí nìkan ní ọ̀rọ̀ ọlọ́run ní ìpínlẹ̀ ẹgbìyànjẹ́ tẹ̀lé tọ̀ ìjọba rẹ̀ ká ilé ìwé ìjọba ti ká sí mọ́rún ọmọ rẹ̀ tí ló dé ọ̀rọ̀ mi sọ kábẹ̀ bọ́ra ọba ti tó ní o bí ẹ bá kí ogun ọdún tó ń sọ ó ti ṣe ogun tó ń gbà tẹ́kù lọ́wọ́ ha mọ́sítà tó àtàn ó ti tó ń fún ọ ní o agbára wo lọ ní kọ́mọ́sì ìsìnà tí wọ́n gbọ́dọ̀ lọ lórí agbára wo lọ ní kọ́mọ́sì jáde agbára wo lọ ní kọ́mọ́sì ìsìnà wọ́n ti bẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ tó kúrò fún ọgbẹ́ fẹ́ abáyé ló lẹ̀ wọ́n ti àwọn ìwé àá fáwọn ìwé àyà ìdìbò tọrọ. ọlọ́ni àwọn ẹ̀ẹ̀mí jẹ́ fọ́lọ́ ọba sọ nìkan mọ̀ àti tó jẹ́ pé lẹ́yìn àlàyé tó kún fẹ́ mi lẹ́yìn àlàyé tó kún fẹ́ mi.

Tí àwọn ilé ẹ̀ṣọ́ làwọ́ ẹ̀. Kọ́nà lẹ́nu tọ́lọ ọba rẹ̀ fún wa, tó bẹ́ fún fẹ́ ó ti fún lọ́lọ́. Tó ẹgbẹ́ ní kí n túnmọ́ ní ọ̀sùn fáwọn èèyàn tó bá ṣe ìjọba bá ṣe orí àjọ ọ̀rọ̀ ní àlọ́lọ́ kí ni ọlọ́run lẹ́bí. Ṣùgbọ́n ní lọ́sẹ̀ ìtàlẹ́bí, bọ́ọ̀lù ìṣẹ̀ṣà rẹ̀ mọ́jọ́ wà kọ́lọ̀ lọ́jọ́ ni níta ní pé níta ní pé kọmọ́sọ yìí kọmọ́sọ máa ń wọ̀ yìí ìwọ́n náà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àfà lòsí kí lélẹ̀ àwọn afá ti fi rẹ́wà bí wọ́n ń mọ̀ kí jẹ́lá fi ọ̀dá kò sí àfà ọ̀hún wọ́n láì láàárín tí ó mọ̀ sí jẹ́lá bí kó àti òkè tí ó mọ̀ sí jẹ́lá bí ọ̀dá nígbà tó kò sí jẹ́lá bí rẹ́ ní mẹ́mbẹ́ Tẹ́fẹ́ lọ sí tó lọ sí mẹ́sìn tó di dókítà, ẹ̀fẹ́ tó di court nurse tó di mẹ́sìn, ẹ̀kọ́ tó kọ́ mi. Ẹ̀kọ́ tó kí ẹ mẹ́ Fèrè ti tó kàn áwò pé kí ní ìfẹ́ àmì ń gbẹ́rẹ́, kò gbọ́rọ̀ sí ara gbígbẹ́rẹ́ ìlú sí àríwẹ̀ ẹ̀dá o. Wọ́n àmì ń gbẹ́rẹ́ ó ti kò dé fún wa náà. Bí wọ́n ti bá rẹ̀ sí wọ́n tẹ̀ lọ́wọ́ àti wa ni dókítà ilé ìlú ẹgbẹ́ tó bá àwọn gbẹ́mọ́ òkùnkọ́ lórí wọ́n ní ẹni ẹgbẹ́ rẹ̀ ẹlẹgbẹ́ ẹgbẹ́gbẹ́ ẹ̀rọ láàbù ẹmẹ́tọ̀ rẹ̀ ìdájọ́ láàbù ni olóòwà sọ rẹ̀ ìmọ̀lẹ́ ife yóò fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ mistake fún ẹni ìlú ẹgbẹ́ lòmí tó padà rí fẹ́ wọ́n padà àtẹ́jà nínú ẹ̀rọ mú tẹ́lẹ̀ pé ṣéjú tó lérè nígbà tó pé ẹjẹ́ wá ìgbé ìfúkú. nígbà wọn ti kà á ṣéjú tó lérè ti kà á òfin tó lọ tó ń bọ́lọ̀ fún ọ àwọn ògbé tó lérè àbí. nígbà wọn lọ́nà fẹ́ ìkọ́sọ́ ni wọ́n ń gbé ní ẹnìkan tí kọ́ sọ ọ́rùn mo sọ́rọ̀ ìrìnlẹ̀ yìí pé ọmọ òṣèlú ọmọ rẹ̀ nígbà tá à ń fa ọ̀rọ̀ nílẹ̀ ìrora ni bàbá àwọn onígbà báwọn àbáwọn onígbà jẹ́ náà fi jẹ́lá bí tó dá ni pé àwọn náà sì rí ẹ̀rí kùránì náà wọ́n sí dédé wọn kùránì náà wọ́n sí dédé wọn ìtàn àwọn ọ̀dọ́ orin kùránì náà àtọ̀ ẹ̀rẹ̀ làṣàlẹ̀ ìgbìmọ̀ àṣẹ̀yìnhàt àwọn dáadáa tẹ́ bá ń ṣe ìyàn padà yẹn àmì ìfẹ́ láti fẹ́ fún yíyàn ni ẹ̀rí tó fẹ́ wọ́n wọ́n fún àmì ìfẹ́ lọ́wọ́ sọ ìkànnì fún ẹ̀rí tó fẹ́ ẹni tó ti jáde ní orí ọlá kò tó yálà bí kan tó wà lùgbọ́nà tó fi lọ́nà òun ìtumọ̀ ẹ̀ lọ́nà ó dé kò tó wà bí kan yálà bí kan tí èmi wájú ọlọ́ fẹ́ẹ́ ní kò tó yálà bí ọjọ́ ìtumọ̀ ẹ̀ ní tẹ́lá ní kò tó yálà bí kan tí èmi wájú ọlọ́ ìtumọ̀ ẹ̀ pé kò sí wọ́n yálà bí kan tí èmi wọ́n lọ́ ní kékeré ẹ̀ka ìtú ìjọba àti náà èrò ìjọba ni. ṣé torí pé ìjọba àti ìjọba àti ìjọba Bẹ̀tẹ̀lé, bẹ̀tẹ̀lé tó wá wọ jẹ́ ọ̀sẹ̀ lórí lọ́lọ́, àìsàn ló ń bẹ̀. Èyí tó ti dá ìgbésẹ̀ tó bẹ̀rẹ̀ sí ìrẹ́ rẹ̀, ẹ̀rì fi àwọn tó wà wá sára ya rẹ̀, wà láì tó dá ìgbésẹ̀ bẹ̀rẹ̀. Kò sẹ́ni tó di ṣe nìyí, àìsàn ló ń yàwó, ẹ̀rọ kàkà ìṣàn ló yàwó. Ẹ̀rọ fi èrè fèrè tó wá wá sára ya rẹ̀. Ọwọ́ owó ìyá sùúrù àti ẹgbẹ́ ìpínlẹ̀ padà gbé gbé ìgbésẹ̀ ìwọ́lọ́mí ààrẹ alìkìyàmọ̀ ẹlẹ́gbà ti bẹ́ẹ̀lì kẹta ṣeré ọ̀rọ̀ alìkìyàmọ̀ rẹ̀ mọ́ ti bẹ́ẹ̀lì kẹta ṣeré ọ̀rọ̀ alìkìyàmọ̀ rẹ̀ mọ́ ti sàkọ́lé fẹ́lì kan ẹlẹ́ni ọ̀pọ̀ ìjọba yìí ìyá rẹ̀ alúgbà náà pé ọlọ́run ò lè fẹ́ fẹ́ torí ìyá ààrẹ náà gbogbo ẹgbẹ́ ìṣẹ́lú bóòrò wà ní kéwòsó nígbà tí àbá bàbá tí ní tẹ́tẹ̀ wíṣẹ́ tó ní Abdullahi ẹgbà lẹ́yìn ẹgbà rí àbámọ́ ẹgbà rí àbámọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìgbéra ibi ẹ̀dá nípa ọgbà ìwòjò ọgbà bàbá wa dé gbọ́dọ̀ ọgbà bọ̀dá mi náà ni ó lẹ́nu kọ́mọ rẹ̀ fún bọ̀dá mi ó ẹlẹ́kùnmọ́ rẹ̀ fún ẹ̀sìn wọn wọn ni wọ́n gba ọjà wẹ̀rẹ̀ ni ndé ìwọ̀n lọ́gbọ̀n gba olùgbẹ̀ náà ni àwọn ìgbìyànjú rẹ̀ ni wọ́n tẹ̀ jẹ́ẹ̀dọ̀ wọn pẹ́ òṣèlú náà ni ìyá rẹ ọlọ́run ní ó jẹ sòfin fún mi bàbá rẹ ọlọ́run jẹ sòfin fún mi ẹnì kò lè bọ àlùjẹ́nà ẹnì kò lè dùn fún mi àlùjẹ́nà tiẹ̀ ọláì àlùjẹ́nà yẹ́n rẹ̀ yẹ fún mi mọ́ ọ ẹ́ nílẹ̀ àkì wọ́n ti gbé náà kí bàbá àtọmọ ó rọrùn kí bàbá àtọmọ àtọmọ jẹ́ sọ́nù nìkan náà ẹgbẹ́ rọrùn bẹ́ẹ̀ pẹ́pẹ́ àkókò wọn ní sàtẹ́láì bákan lórí bí ìlà jìnà ẹ̀jẹ̀ ẹgbẹ́ jìnà tọ̀ bàbá rẹ̀ wá kú àbọ̀mọ̀ rẹ̀ wá kú ọwá ní ẹlẹ́kùnfà lílé ìfìdí fẹ́ràn kọ̀ǹtínà tọ́rọ ẹ̀gbẹ́ lọ ó gbà fọ́ kọ́lá bí nàìjíríà ti rà kúyà ní àgbòsí ní onígbà ọ̀dọ́ ẹ̀gbẹ́ tó àpọ́lé pọ́sùfẹ́ nìkan kó wá tí ọ̀dọ́ ọ̀nà ọgbà torípẹ́pẹ́ tí bí ẹnìkan tó wà jẹ́ ọmọ ọgbà bí ká bí ọpẹ́ ẹ̀ lójú tí kò jẹ́ kí ojú àpọ́lé kọ́kọ́ bí ọmọ ọjà ọgbà láyà rẹ̀ rẹ̀ ṣe ẹni tó ojú láyé ẹni o tó wọ́n wọ́n wọ́n wọ́n dákẹ́ ìdí ìṣẹ́ lọ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run bọ́nà wọn ti wá sí báyìí láì tó yàrá ìwé ìjọ náà wọ́n bí àmọ́bí ọ náà bùsàrà tó lórí títí àwọn aṣèṣe tó tó yà àtòhùn wọ́n sì bù àbọ̀ òkúta àti ẹnì kan lẹ́kùn òní bù bọ́ ọ náwó jù náà rẹ̀ ọ̀nà kó sí àmì akọ́ bó wọ́n náà ní akádára ọ̀bọ̀ náà jù bẹ́ẹ̀ kúnlẹ̀ náà fi sọ ọmọ àlẹ́kàn ní òní lókòó náà wọ́n wọ́n rẹ̀ bí ènìyàn tó wọ́n àwọn ẹnìkan ò lè sọ ìtẹ́lẹ̀ ọ̀fọ́ láyé ẹnìkan lè fọ́ bí wọ́n bá ti lè sọ́dọ̀ ọmọ àdìjẹ́ náà ẹnìkan lè mẹ́rin ọ̀fọ́ ọlọ́run kò sẹ́tí mi sẹ́lẹ̀ ojú ni ọlọ́run ẹ̀mọ́ wa mọ́wọ́ ojú ni ìyẹn ọlọ́run bá ní iná lọ bí ọlọ́run bá ọlọ́run òṣèjọba gbogbo nǹkan pátá ọlọ́ọ̀bá máa kò sí tó pamọ́ fún ọmọ ni iná lọ́ha láwọn olùkú sàmàwà àti wàṣàbù Ìgbìyànjú يَرْجُونَ إِلَّا إن الله لجد الله الله gbogbo tí ń jẹ́ ọlá sánmà ìkápá sánmà látòkè gbélé rẹ̀ ọlọ́lọ́run wàlúhàìdù ọlọ́ni ìkápá lẹ́ẹ̀lẹ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́ kò sẹ́nì kẹtẹ̀ wọ́n fi kọ́ńtò lóògùn rẹ̀ lọ́wọ́ ibòmí ìlú yàkùnú máa ń yàṣà nígbà tó fẹ́ bá ń tẹ́ ó wá ní yàkùnkù mẹ́rin àṣà ló fi jẹ́ pé tó bá wù mí máa ń dá ẹgbẹ́ bá wù mí ó fún lọ́mọ ó kọ́ ìwú mi ni kìí ṣe tó tó dá lọ́dọ̀ mi ẹgbẹ́ bá wù mí ní ìwọ̀n ọmọ ìlú fún un kìí ṣe ń tó lè kó ìlà rẹ̀ mo fi jẹ lánu àwọn alámọ̀ bẹ̀ẹ́ ara ò dákọ́ fi wá dáa gbogbo tó wọ́n bá ṣe fún wa ń dára ní o lábẹ́ tó ní kàkà lórí ni. Gbogbo táwọn ọ̀dá ní kàkà lórí dáàbí máa ń dára lórí ẹ̀. Mbá kọ́ lé lórí láti fẹ́ ẹ̀lẹ́ ọ̀dọ́ nínú. Mo sì kọ́ lé ti parí sí wọ́n bá gbígbé sà wáyé oṣù ọlọ́pàá náà ni. Bá a ṣe rí lábẹ́ sọ́mọ́ ọlọ́ọ̀bá náà ní ti jẹ́ ìgbé ọlọ́run ọba òun ló ní sọ́mà àti ilẹ̀ kò sẹ́ni kẹta mẹ́ èyí tó bá pín ìgbé ẹlẹ́ sọ láyé ayàwó yóò sì gbé ìlọ́wọ́ nígbè lẹ́sẹ̀ sọ láwọn olú ọlá rẹ̀ ó wá fún ìpínlẹ̀ mọ̀sọ̀ láyé ayé láti yàrá sí àwọn máa ṣe òun làwọn gómìnà wa ó lè pàṣẹ gbogbo ẹ̀kọ́ ara ṣe ó lè fẹ́ wà ní sọ́dọ̀ ẹsẹ̀ rẹ̀ nìkì ọlá ẹ̀rọ nù. àmọ́ gbogbo ẹ̀ tọ́wọ́ fún lọ́lá ọlọ́run ó dé lẹ́yìn rẹ̀ pé ọlá tá a fọ́ ọ bẹ́ẹ̀ gbogbo nìyí gbọ́dọ̀ fún yìí. ó rò pé ìlú ẹ̀ ní kàkà lórí ẹ̀ nù. gbogbo tí wọ́n bá ti ń tẹ̀ lójú ẹ̀ lórí ẹ̀ tí ẹ ti lò ó èyàn tí ẹ ní kàkà lórí ẹ̀ kọ́nà ẹgbẹ́ gbé wọ́n tó wá kọ́ọ̀tù lónìí wọ́n ní kọjá ọ̀dẹ́ ọ̀dẹ́ tètè wá lónìí wọ́n ti bá bẹ̀bẹ̀ ọlọ́run ọba òun mọ̀ lọ́ba tí ó mọ̀ lọ́la tí ó lọ ni ọwọ́ rẹ̀ lọ́la ọlọ́kùnrin mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́ àmọ́bí aláwọ̀ lọ́run lọ́dọ̀ lè bá ìtẹ́gbà lórí pẹ̀lú ọ̀run èyí ní ẹ̀mí sọ́mọ́ àlẹ́bí ìláyé tó lọ́run wọ́n ń tẹ̀sí àmọ́dù mẹ́gbà láyé ní bọ́sẹ̀ tẹ̀sí wa náà tí ó jẹ́ pé ń tó wù kò é ti gbogbo ẹ̀ ní wọlọ́ ń tó tẹ́ kò é ti gbogbo ẹ̀ lọ́sẹ̀ fún báyìí ti wájú ọlọ́run ṣe ẹni tó wá ní ìtajà tẹ́lẹ̀ yìí àti rẹ̀ yìí òun lámọ̀ á bẹ́ẹ̀ kó fún wa nínú ọlá rẹ̀ ṣeéṣe kó fún wa fà á dára abú lábẹ́ sínú yìí lábẹ́ sẹ́mọ̀ rẹ̀ ọlọ́run wa ni yóò wọ́n lè lóṣù. Ẹ má bẹ̀rẹ̀ ní pẹ́pẹ́. Èmi lè ní pẹ́ náà, èmi lè kápá lórí rẹ̀, èmi lè payín, èmi lè bí. Àwọn ẹni kan lè ta ẹnìkan máa ń jiyàn, ẹnìkan lè payàn, kò sí tọ̀hún. Ara àwọn tí wọ́n bẹ́rù ẹ̀wò láyé pèrò òun lọ náà. Àníbi àwọn ìbẹ̀rẹ̀ ìlànà kò fi ẹni bá, mẹ̀lẹ́ ń bẹ̀rẹ̀ ìlànà. Ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ náà.

ìgbàlẹ́ mi ní fẹ́ ibi tó yẹ kí n jáde yìí ọlọ́ọ̀tọ̀ ní mo jáde jẹ́ mẹ́ ní mo jáde mẹ́. Ìlú tí èyí ọ̀sí ọlọ́ọ̀bá tí ń dúró fún mi mo wọ̀ mo ní omi lè. Pàṣẹ ní ti báyìí ẹni tó tó wọ̀ ní kọjọ mẹ́ ojú wa kì. Àwọn tí wọ́n ń bẹ́ nípa inú ayé àwọn ń lọ́nà pé àwọn ń parọ́ fún mi. Èyí tó bá rí iṣẹ́ mẹ́ owó ọlọ́ọ̀ bá ni. Kèé ṣe gbogbo ìyẹn tó ń gbèrò àti ìmẹ́kà lè ta ni wọ́n kú kìí ṣe gbogbo ẹ̀ tó ń gbé ìwà tó mẹ́ta lé káàkiri bàrà sí ìyẹn mú tó bá rí bẹ́ẹ̀ ni àtàkùnjẹ mẹ́rin ìfẹ́ tó ń bá ọmọ tiẹ̀ ìfẹ́ tó ń bá ìfẹ́ tó ń bá ọmọ ẹ̀ṣẹ́ ìrìṣẹ́ jẹ́mọ́ ọlọ́run láyé ọlọ́run owó tó lọ́lá bẹ̀ bó ti wà yìí mìíràn mò ń ti lọ bẹ́ ó sì lọ́lọ́pọ̀ náà sí ẹ̀mọ́ ya kan ẹ̀jú kò sí ẹ̀sùn gbọ́dọ̀ wà ẹlòmíì tẹ́ máa ń wá ní nínú wa ní ọ̀rẹ́ ayò pé rárá ọ̀rẹ́ tó yẹn ní ìbá ṣe nítorí wọn ṣe é sí nítorí wọn ṣe é sí ẹ náà nílẹ̀ lórí ìjọ náà lọ. torí kò sẹ́yìn ìka tó lè ràn yín lọ́wọ́ tí alábá di àpọ̀ náà. ẹ wú ọba mọ́ká ọba sáwọ́dà arabia president one láti two thousand and five lọ́mọ rẹ̀ fi wá kó wà ó sì kú dára náà bóyá ó sì kú lánàá ó lo twenty years ní kó máa rẹ̀ ló ti di ẹlẹ́kọ̀ọ́tọ́ náà tó lọ́gbà rẹ̀ ọlọ́run bá ní òun tó ṣe ní owó ìṣe gbogbo tó mẹ́ gbogbo tó mẹ́ àti tó jẹ́ tiẹ̀ àgbégbé ti ní lọ́mọ yìí tó tó ń lájà rẹ lọ́wọ́ àbọ̀lọ́ ọba ni kò sí ìṣẹ́ tó lè rẹ̀ tóbi wàhálà yìí tó lè rẹ̀ lọ́wọ́ òní náà ni. Wàmọ́ ìwà kọ́ ní ń dún nìyí ni wọ́n lẹ́yìn ẹgbẹ́ ọmọ ń sọ́ọ̀tì fẹ́ ẹ̀kọ́ gbogbo kò sí ìṣẹ́ bàbá lọ ẹ̀ka òjú bẹ̀. Wàlá lọ sí tó lè rẹ̀ lọ́wọ́ nígbà ẹ̀rọ abẹ́kùnrin abẹ́ ìlú lágbàá ẹni tó ń lẹ́kọ̀ọ́ ẹni tó ń wọ́n bẹ̀rẹ̀ agbègbè yìí máa ń kẹ́kọ̀ọ́ sí o ẹni tó ní kí o fún èèyàn tí o tán lọ́wọ́ rẹ̀ tí o fẹ́ tó dìkú ọ̀sẹ̀ tó lágbájá òun kásá lọ ó ti jẹ́ káwọn èèyàn láǹfààrà sí lónìí ẹni tó da ìjọ tiwa nínú àwọn èèyàn láǹfààrà sí ọjọ́ ti lọ abẹ́rẹ́ ọba ní sọlá ọjọ́ àti sọ́ọ́ ìmọ̀nì wa tó ṣe àìsí mẹ́rin ní gbogbo léyìí wọ́n tàbí ọmọdé wa lórí جزاكم الله خيرا وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم ìbéèrè ọ̀kan lágbà ń ṣàlà ọba ti pè tán. Àbí àti àbọ̀. Ọ̀rọ̀ bá san ní ẹ̀sán dáadáa. Nípa pé yóò bá kó sínú ẹbọ, màtá ń sọ ní ọ̀rọ̀ Anábíwá Ibrahim àti bàbá rẹ̀ ní ọ̀lẹ̀ tó kọjá lọ ọlọ́run ti fi àwọn òfin kankalẹ̀ mo ti sọ mo pé ó súnmọ́ akẹ́kọ̀ọ́ gbọ́rọ̀ kí wọ́n gbọ́ ìwọ̀ bẹ̀rẹ̀. tí bàbá yẹn bá ń sọ ẹbọ máa ń sìn kankan wà nígbà ẹgbẹ́ ẹbọ kò sí fún ọkùnrin ẹnìyẹn ti dẹ́lẹ́bọ. kó tó di pẹ́ẹ́rẹ́ rẹ̀ nígbà sọ ní fún ọlọ́run ní sọ àlàyé ní ṣáájú tí wọ́n ṣàlàyé fún ọ àlàyé tó wàá ṣe òun pé wọ́n ṣe kí ẹgbẹ́ ọgbọ́ ọdún ilé ọba rẹ̀ lórí o mọ́tò wá rò pé ẹ̀rí òun náà níjọ́ tó onye sọ́ọ́ ní àti ẹgbẹ́ bàbá rẹ̀ gbà pé ni ọmọ mi náà àmọ́tò sílẹ̀